وشر الأمور محدثاتها وكل محدثة بدعة أتطرق الله سبحانه وتعالى إليه نظر في عدورة في يوم قال في يوم قواعدي جاب كلام إنه خصوص شعبات خصوص كجو ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì ìlẹjọrọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ní ìdàgbàsókè nínú kìtàbí al-adab al-mufrad lil imam al-bukhari rahimahullahu ta'ala. ẹnu ọ̀la àbáwọlé ti àwọlé ti lé àwọn náà ní ọgọ́rùn márùn àti mẹ́rin lé ní àádọ́rùn five ninety four báwo ni ma ẹ̀dúbà ẹnu ọ̀la tí wọ́n fẹ́ máa sọ nípa àpèjẹ àpèjẹ oúnjẹ tá a máa ń ṣe tá a hadith àkọ́kọ́ tí a kà lára ẹ̀ máa bù wọ́n náà ní hadith ẹgbẹ̀rún ọgọ́rùn-ún méjì mẹ́tàlélẹ́ eh, ogójì one thousand two hundred and forty three حدثنا عمرو بن خالد حدثنا عمرو بن خالد قال حدثنا ابو ملاح قال سمعت ميمونه يعني بن جبران قال فقلت نافع هل كان من هل كان ابن عمر يجهل من اعظم قال لكنه ذكر له الرحيم مره فنحرناه ثم قال اشر علي المدينه قال نافع فقلت يا ابا عبد الرحمن على اي شيء ليس حين نخرج فقال اللهم لك الحمد هذا عراق وهذا مرض أو فرض مرض وبدعة فمن شاء حفل حفل ومن شاء ودع فأري حديثي أخوتي على بيننا نبقى الجد ولي حدثنا عمر بن خالد خالد على عمر بن خالد حدثنا وحديثه هو ولي أبو المليح ìyẹn náà sọ pé wọ́n ní mo gbé Maimuna Maimuna yìí ṣẹṣẹ ibùdó màkàrà wọ́n ní mo fi náà fẹ́ràn lẹ́rìí wípé alikada bọ̀dọ̀ ọmọrọ yẹ́dì ọ̀hún nílùmọ̀ ìjọba ṣé wọ́n mọ̀rún náà ṣé máa ń fi àpèjẹ kọ́ọ̀lù ẹni adáhùn fẹ́lẹ́ àti náà òǹkà sàrọ̀ láàbùgbà ẹ̀yìn rò mọ́rọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni. ó ní àmọ́ àkúnmí àkúnmí kan bẹ tó ṣe pé àkúnmí yẹn ìyẹn ni pé ọkọ ọmọ ọlọ́wọ́ jọ yẹn ìgbọ́n fẹ́ ká lọ ọ̀làwà gbọ́n àkúnmí yẹn wọ́n ní Abdullahi bin Umar wa ọ̀ṣọ́ àlẹ́ yẹn Medina. ẹ bá ń kó alimadi alimadina bẹ́ẹ̀ ìsúnmọ́ ní fẹ́ kó lùjọ fún mi ni yaani alimadi rẹ bá ń pè wọ́n jọ lẹ́yìn òní wọn lọ fẹ́ yá abba abdulrahman yẹlẹ abdullahi ibn umar fisi abba abdulrahman ala ayi ṣẹ́yìn ha lórí kí náà bá pè yẹ fún sílẹ̀ àkómi tá a gbóyè nìkan lẹ́yìn sàáyìn dára ẹ̀ kó bọ́ọ̀lù. kò sí búrẹ́dì mẹ́. قال عبد الله بن عمر هذا اللهم لك الحمد ولو ولو بالله تشوف هذا عراق eléyìí ni ẹrẹ tá a máa ń rí egun ọjẹ lára rẹ wàhálà mọ́rọ̀kù eléyìí sì ni omi ọbẹ̀ sódì omi ata àbọ̀dọ̀ pé bọ́ọ̀lù fún ìwọ̀n bá bìà yẹn ní bí eléyìí ní omi ata tó ṣe yí pé ẹlòkìtì àti mi nílẹ̀ ó tún wà nù rẹ̀ ẹrẹ kéékèèké igi ẹrẹ ń bẹ nù rẹ̀ torí bẹ́ẹ̀ fọmọ ìṣá àákárí ẹni tó bá wù ú kó jẹ fọmọ ìṣá àwádà ẹni tó bá dẹ̀ wù ú kọ́ káàrà kọ́ pàdé ṣe dandan ní náà láti tẹ́lẹ̀ àfi búrẹ́dì lẹ́yìn sọ pé wájú ẹni ọba fẹ́ jẹ kọjá ẹni tí ọba dẹ̀ jẹ kò fi lẹ̀. hadithi sínú àgbáyé náà rí mi á máa rí àlàyé ojúkòkòrò àwọn sàhábẹ́ ànábì sallallahu alaihi wasallam lórí ìmáàgbàlejò àwọn èèyàn lílẹ̀ ákìlẹ̀ fi manazili nítorí wọn wá jẹ nílé wọn ẹni tó gbogbo àwọn máa ń sọ pẹ̀lú súnà tó ṣe yí pé àtàbà máa pẹkẹlù táwùjọ wa yìí dàbí alára òun ni kákẹ àpèjẹ láì dájú pé ṣẹlẹ̀ kẹsẹlẹ kẹ́ni kí wọ́n táwọn máa ń pàpèjẹ fún àgbàlagbẹnubá oríṣiríṣi àwọn àpèjẹ tó máa ń wáyé àti kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀. àpèjẹ táwọn àgùntàn gbajúmọ̀ lọ́dọ̀ sí wa. wọ́n yí gbọ́dọ̀ wọ́n ti máa wí kẹ́sìmọ̀ ìwẹ̀ ní ìlọ fún tòótọ́. òun náà ni oúnjẹ ìyàwó oúnjẹ ìyàwó lẹ́yìn eléyìí báyìí oúnjẹ kò máa lọ́tún kájọ tó la bẹ tó ń gbé ẹjọ́ kan níbi àwọn míì tó máa ń fi ẹran ilé àwọn ẹni kí ẹ wá jẹ ìyẹn náà jẹbi láàrin lè háyà fún yẹn ní ọ̀nà jẹbi rẹ àpèjẹ wọn lọ́dún máa ń ọba dà freedom jẹ́nà ló ń pélé yẹn náà nínú àwọn àpèjẹ ìjọsẹ̀rẹ̀ àwọn ilé yẹn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wá rí káwọn kúndà ló bá oríṣiríṣi àwọn kò jẹ́ kí wọ́n máa ń sùn. àkọ́kọ́ nínú àwọn àpèjẹ òun lèyí tó ń pè náà lè wàlímà wàlímà yìí orúkọ oúnjẹ ìyàwó ìjẹyàwó nìkan ló ń pè náà lè wàlímà àkọ́kọ́ náà yìí. a gbọ́dọ̀ wí gbólóhùn wàlímọ fún nǹkan mi yàtọ̀ sí oúnjẹ yà o wọ́n fi ẹ̀fín ìdáhùn yẹn máa ń gbé náà àwọn lọ wàlímọ tó lọ fọ àmì yẹn àti ìṣe pàápàá bí ìdágbọ́dọ̀ ìgbólóhùn wàlímọ òun náà ní oúnjẹ yà o wọ́n á yẹ pé abẹ́ sọ̀rọ̀ yẹn ní bó ṣe wà gángan wàlímọ oúnjẹ yà o níjẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n á ní ìyàwó yẹn òun ni kí a lè pe àpèjẹ ìyàwó yẹn pé atakókò yìí kálá jẹun lórí atakókò rẹ̀ ọ̀rẹ́ pé ìyàtọ̀ bẹ láàrin dẹ́ta kókó wàhálà tó kó yìí àti kéèyàn wọlé tóbi ẹ̀ka atakókò yìí oúnjẹ náà bá ti gbà yàrá ìgbé ní wàlímà bákan náà èèyàn ti wọlé tí obìnrin ìjọ kejì rẹ lè ké sáwọn oúnjẹ tá a bá ṣe yẹ a lè pè é ní kíni o a lè pè é ní alùpàlì mọ. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gba àwọn kòkó ha irun tí wọ́n bá máa ń gbèrò pẹ̀lú ọ̀lẹ́ ọ̀rùn òun ni kéèyàn wọlé bí àwọn. àlùmọ́hìm fún ká gbà ló pẹ̀lú wọlé mọ̀tìlẹ̀ ọ̀rùn lọ́dọ̀ àwọn kòkó ha òun ni kéèyàn pè àwọn alágbọ̀yẹ̀sì lọ́dún bí oúnjẹ tó ti gbé yẹn máa ń fi oúnjẹ yẹn nígbà tí yẹn máa wọlé bí obìnrin náà tí yẹn máa ṣe àṣepọ̀. ṣùgbọ́n àwọn oúnjẹ mi èyí tó ti gbé yẹn máa ń ṣe nígbà tí tó lóun mi bá wáyé ká máa ń fi àwọn èèyàn àádọ́ta ń pé kí wọ́n wá jẹ àwọn náà láwọn ikọ̀ tiwọn ṣùgbọ́n yẹn o láàtúnṣàmà ìwà níyìí náà àkíngbè ní wà níyìí náà ọ̀rẹ́ ẹgbẹ́ nítorí èdè yorùbá ẹ mọ̀ pé èdè yorùbá fún púpọ̀ yàrá ó fún bọ̀ ó fún bọ̀ lórí pé téèyàn bá lóun fẹ́ tu yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n pín yẹn lórí ìkókò ọba àgbọn fẹ́ máa yẹjọ́ ẹ̀dínkù ọ̀sán aláṣẹ̀kù lẹ́nu ìfẹ́ yá kágbà pé èdè ìdènà yàrá lọ́gà tó bọ́ yẹn bá ó fún gidi ara fífọ́ ẹ̀ náà làbí ní o dáhùn pé àwọn oúnjẹ yòókù wà ní wàdìmọ̀ wàdìmọ̀. ẹ kọ́ wà fáwọn oúnjẹ mi wọ́n yẹ kó ní wàdìmọ̀ àkíkọ̀tà ọjọ́ tó bá jáde pé wọ́n sì yẹ ìdàlẹ̀ àkùtì ẹ̀ ìfẹ́ àti tiẹ̀ pọ̀ lákọ̀ọ́kọ́ nígbà tó ń ta kókó yìgì oúnjẹ tó bá ti tó ń ta kókó yìgì yàwó oúnjẹ wọn fún yẹn ní tọ̀hámùlì ìmùlẹ́kì tọ̀hámùlì ìmùlẹ́kì ńlá wa ikọ̀ kejì ti tún jẹ́ nìyẹn ikọ̀ mi ti jẹ́ òun ni ṣúndà ṣúndà nígbà tí wọ́n ń ta kókó yìí lọ́wọ́ ṣúndà pé wọ́n ní wọ́n mú látara mi farafin mùsàdì ìyẹn ní pé nǹkan tó ṣáájú kókó yìí ní ṣáájú kókó ọmọ yẹn yìí bẹ́ẹ̀ lé gbóúnjẹ kalẹ̀ ń bẹ̀ yẹn ìmọ̀lẹ́sà ni ó wà èyí ṣe dáadáa dé ẹ̀rí wọ́n lè kọ́ tó ń pè ní yàtí sọ wọ́n lè pè ní pé yàtí ó jẹ yìí àwọn onímọ̀ ń sáájú pé àmúra akéjù àti bí ìwọlé tó dé ẹ̀rọ pé ẹ̀yìn tẹ̀lé akéjù lábẹ́ nígbà tí ààrẹ sàkóso yìí àti wọn kò jẹ ẹni kí lọ tó àmọ́lé ìmúláàkì ìmúláàkì àwọn ìtẹ̀sùwéjì àbíkàtà yóò ṣó ń dàkú oúnjẹ kejì òun náà ló ń jẹ tó ṣe pé yóò sì lẹwọ iná títà tí wọn bá dábẹ wọn a tún máa ṣe ń jẹ lórí ẹ pé àmà dábẹ àdábẹ fọmọ o. irúfẹ́ oúnjẹ yẹn ló dé lára nítorí pé tèèyàn ya ni ilé ọlọ́run fi sọ àlùfáàdì ìsàlẹ̀ pẹ̀lú ní lára ẹ̀lẹ́sàn náà ọ̀dẹ ìmùbí ìdẹ́lára tó ṣe wípé alálàyé tó tẹ́jú kẹ́nu ẹ pé wàlímọ̀ náà yóò bá náà ti pè látàdá o àbẹ́ ti gẹ̀ẹ́sì yóò fẹ́ rí oúnjẹ bíi twenty láì wàlímọ̀ náà lè lò. wọ́n lè yí ló ń ṣe nígbà tó ṣe mọ́ ń ṣe ọkọlà yẹn ẹ nígbà tó ń kọlà fún ọmọ òun ló ń pè ní ìrìnzáàrù ìrìnzáàrù. oúnjẹ kẹta òun lè àtọ̀ ààbò lẹ́bi oúnjẹ tí wọ́n máa ń ṣe. لسلامة المرأة من الطلق والولاد أو كذا ما داوة tóbi ẹni bá fi bọ jẹ́jẹ́ tí o sí wàhálà wọn á tún máa fi jẹ lórí ilé yẹn wọn bá tún wá lédè tí wọn fi pè é wọn pè é ní kárùsù kárùsù èèpo jẹ yẹn nìyẹn gbogbo àwọn oúnjẹ wọ̀nyí kì í ṣe dandan o ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn àáfàá ni sọ nípa àgọ́yẹ́ sílẹ̀ ó kẹ̀ lẹ́tọ̀ ìbéèrè báwo èèyàn yọ ọkẹ fún táwọn èèyàn ló fún wọn ló jẹjẹ dàbí ẹyọ gba àwọn kan wọ̀nyí tó lóbi ó jẹ kẹ lọ́dọ̀ àwọn ọlọ́ba òun ẹni àtọ̀hámù lẹ́nu yóò fún ọlọ́ kóró mi lẹ́sọ̀ kan ó lé òun ló ń pè ní nàkẹ́ àtù nàkọ́ yìí àtù wọ́n mú látara àdínàkà àdínàkà òun náà ní kíni alukóra eruku tọ́lá ẹni tó bá tó àwọn eruku ọ̀tà sí lásán àbí ọ̀dẹ tà sí lásán irú yà máa wáyé fẹ́ẹ̀ wá lọ bí irú hajj àbọ̀ lọ bí kan ó dé wọ́n á yẹn àbí àwọn lè pẹ̀rẹ̀ àwọn lè fi àtẹ̀jẹ̀ fáwọn ẹ̀ wọ́n máa kó jẹ́ ẹni kíni ọ̀nà kéèyà. ọjà ní ìtòdì òun ló ń jẹ káàrún ètò ìgbẹ́ wọn máa ń ṣe níyẹn fún ọmọ kékeré ìdàkọ́tìmí alukur'an tó parí alukur'an wọn ò lọ sókè alukur'an àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyẹn ló ń pè ní ìdáàkù ìdáàkọ̀ ìkọ́tọ̀ ń pè níyẹn sẹ́wọ̀n bí wàá níbọ̀ náà lẹ̀ yóò pè ṣùgbọ́n àwọn oúnjẹ yìí ṣe dandan ni wọ́n pè é ṣe dandan. ẹ̀rí pé lọ́dọ̀ wa lọ́dọ̀ ibi kan fẹjú dé alámúdára adìẹ tẹ ẹ bá tún dé sẹbi wọn kì í sẹbi ládìẹ alámúdára ẹwà ẹwà tó sẹbi adìẹ tẹ ẹ bá dé bàrà òdìdí ẹrẹ bàrà àti òdìdí ṣe láàyè gbọ́ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ àwọn kọ́májà ti bá padà síbi oko àdéhùn ẹ̀rọ obìnrin tó wáyé láwùjọ wá sí lẹ ẹni láwọn kan wọ́n há fúnra níbí gan àwọn sì kéde kan fún wọn aláìní ló lẹ bí òkò gbogbo àwọn tó súnmọ́ wa tí wọ́n bá ń pè wá fáwọn nǹkan bẹ́ẹ̀ mo máa ń dẹ́kọ́ sí àwọn ọ̀gá jìnnà gbàdé òun ẹ̀fí sòfò mùnẹ̀kọ́sà mùnẹ̀kọ́sà ta tààrà wọ́n bá wọn fà á gidigidi gan tí máa lágbára gidigan ni o. Oh tó àwọn olùkọ́ wọ́n ti fárúkù láàrin pé nìkan ń parí sánéwì ìdájí tí kò àdìgbò papọ̀ mọ́ra wọn. wọ́n yẹ jẹ́ ẹ̀kọ́ wọ́n bá ní alọ́tọ̀ọ̀tọ̀ ni torí pé yẹn lọ parí ìdájí parí sánéwì ipò tí wọ́n gbé sí ìgbó kọ́kẹ́ lọ́kọ́ sẹ́sì kan. àbí wọn lọ fẹ́rẹ̀ nìkan yóò bá kéwòkẹ́ níbi kan wá ṣùgbọ́n kò àdì yẹ ní ọ̀wọ̀ ọ̀sẹ̀ lọ́tọ̀. kí ẹ fífáwù bẹ láàrin méjèèjì wọn sàlàyé wọn tó bá fẹ́ tẹ̀lé pẹ̀lú ló ìyàtọ̀ bẹ láàrin kẹ gbà ọmọ àti jamiu àbòsí dáadé náà àbòsí sanẹwì náà àti ká sọ̀rọ̀ Quran Quran nìkan oníbi agbọ́dọ̀ sọ̀rọ̀ àjọ kí ẹ parí Quran àbí ó ṣe àárẹ̀ ọmọọ̀rọ̀ mẹ́rẹ̀ oníkẹjà kàkàkà àbẹ́ ẹ̀kọ́ ó ké ó ké dé yusuf mẹ́wàá àbúkẹ́ yusuf márùn tó ìrẹ́gbẹ̀ ni gbogbo eléyìí tó wáyé láwùjọ níbi tó ó ti wá. torí kí ni ọtí fẹ́ ti di pé ìyàní àlàáhùn mi lẹ́nu ìgbà yìí yẹ sí ẹ̀kú la ṣé ìgbà tí ń padà gẹ̀rẹ́gẹ̀rẹ́gẹ̀rẹ́ kò dé sábà ní kẹ́kẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́nu ni. ẹnì kẹ́kẹ́ mi lásẹ̀kùn ta fúrùkẹ́ bẹ́ẹ̀ mo ní wá kí ló ń ṣe mẹ́ bíbẹ̀ kan ìlé wa ṣàlàyé dáadáa ẹ wọn àdé jósì mẹ́wàá rẹ kí ló ló fi kú sí àwọn kọ́ wọn ní olómìnira kọ́ ẹ ẹ ń kọ́ wọn ní azamu lọ́sọ̀rọ̀ ẹ ń kọ́ wọn tẹ̀ sí rẹ ìyẹn tó jókòó sí. fẹ́ẹ̀lá wọ́n ti gbọ́ ta lóòótọ́ wọ́n lọ́ọ̀hì wọ́n ti ń sojú rí èrò táwa sọ kọ́rọ̀ ọ̀fọ́ padà sí kátó fóònù wí ẹ̀ẹ́dẹ̀gbọ́n ìyẹn wá ara ẹni ẹ kọ́kọ́ ṣọ́ọ̀kì ká ẹ bá ti ṣọ́ọ̀kì ní ìkọ̀rọ̀ ọlọ́pàá fẹ́ kọ́ káwé lójú dáyé kọ́ bá là fà ìjókòó sọ́dún ṣe fi kéde ìbò ti fẹ́ fọ́ sàǹfààní kọ̀rọ̀ tó wáyé pé wọ́n lọ sọ pé àwọn fẹ́ ṣe júùsì mẹ́wàá kẹrin kéde kẹrin gbá kẹrin. bí wọ́n bá sì sinmi pé sọ̀rọ̀ báyìí lọ ojú sáyé náà ní ti làbọ́lẹ̀ ṣàgìrì bíi pé bíjà ni táwọn jà kájà. ṣùgbọ́n ohun wí ọ̀dà bíi sọ̀ parọ́. ẹnì pé jòkó yẹn dẹ́ wà pa débi àwọn bí àwọn fi gbogbo àwọn ọmọ yẹn sọ̀rọ̀ wọ́n sì ìkọ́wọ́ jù o wọ́n lè ni wọ́n á mú kan ni o kí wọ́n sì tẹ̀síìrì àyà gbogbo àwọn oríṣiríṣi àwọn yẹn àti gbogbo wọn bá dẹ̀bi gbé fún àwọn àgbà tí lọ́sẹ̀ yẹn máa lọ rí àwọn ẹni tó ti yí pé wọ́n wẹ̀ wò sódà èyí ti fẹ́ wò gà dodo lọ́yẹ kọ́ máa tọ̀tà àwọn ẹni báyìí jáde èyí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ alábàárà bẹ̀ yẹn. oúnjẹ tí wọ́n ń fi fọ́mọ kékeré tó bá parí kùránì òun ló fi ní ìdáàbò ẹ má gbàgbé mo ti sọ̀rọ̀ pípé ìyàtọ̀ ń bẹ láàrin gọ́ọ̀mádé ẹ̀ wọ́n ń parí sádẹ́wìkì ẹ̀ wọ́n ń parí jámíà ẹ̀ wọ́n ń parí nkẹ̀kẹ̀ ìyàtọ̀ ti dé sí ibi òun náà mọ́ táwọn àwọn nǹkan tó bá jẹ́ màdúrọ́ ti ṣẹlẹ̀ ìyá tó bá ti kó sínú ẹ̀ òfin kìíní ẹ̀sẹ̀ náà mẹ́sàn án gbélé yẹn lẹ́wọ̀n irú èyí tó ń ṣẹlẹ̀ láwọn àlè òkèlè ń sì kọ́ lọ́wọ́ máa nìkan lápò kéèsì wa láwọn àyè tó já yìí nínú àwọn àyè pàtàkì ṣé kí wọ́n lọ gbé bí àwọn fèrè wọ́n gbé lọ síbẹ̀ àwọn bíbọ̀dù wọ́n gbé lọ́bẹ̀ àtẹ̀wò wọ̀nyí àbí ìlàsù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn àwọn sẹ̀kẹ̀lùfà títún wọ́dún ẹ̀ sọkòtẹ sáfà ní kẹ̀kẹ́ ń bẹ jẹ wá kẹ̀sì gbà ni. èyí lórí ẹ wọ́n sọ pé wọ́n ti ara wọn parí sáré wíkì ní kẹ̀kẹ́ àgbà tó wà bẹ́ẹ̀. àǹfààní ẹ̀yọ̀ kan níbi tó lè wà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà bá rí òun ní bẹ́ẹ̀ ìṣèlè lásán. ṣùgbọ́n pé mọ̀síláhà àbí mọ̀fáàtù bẹ̀rẹ̀líyá àbàdà. wọ́n sọ fọ́ọ̀kẹ́ fún àwọn èèyàn wa tó ló lọ tó ló fẹ́ ṣerú kẹrin ní ah, àwùjọ yìí dá lọ ọ̀pọ̀ ọba náà bá fi parí bí wọ́n láwọn ti hábúlà tẹ́lá ìgbésẹ̀ láwọn àtọ́jọ́ kejì lọ́lọ́dì ẹ̀ ti dáńsì lórí ẹ̀yin ní ẹgbẹ́ ẹni alùpùpù nàní yìí ni ọ̀dájú ni ẹ̀ẹ́dẹ̀ láàánú lójú ni òsì ìkìláàbù kẹ lọ títí lọ́dọ̀ alùpùpù àti kò sí pé epo yóò kí bóyá wọn akọkọ lọ roko lẹnu obìnrin owó epo sínú ọkọ ẹni àbọkàdá ẹ nígbà wọn bá sọkò dé ọba lọ rí ìkú ìtọ́lá débi lẹ́sẹ̀ rẹ̀ délé wá dé. ọ pé bọ́rọ̀ ti alùsùn lẹ bọ́rọ̀ ti ìdè gbàdì ààrẹ nígẹ̀ ọ̀kẹ́ alùsùn náà kò sí ìkọ́rọ́ kò sí kìnní kẹsàn. níbi àwọn ọ̀tọ̀ ó yẹ táwọn èsì alùsùn náà gbogbo àwọn àfáàdé wọn bí ìṣòwò lẹ̀ báyà ẹlòmíì tó tọ̀dọ̀ ní dọ́dọ̀ rẹ̀ àdúgbò tọ̀dọ̀ ní dọ́dọ̀ rẹ̀ jọ́kejì wọ́n rẹ̀ sí àbóòtú tẹ̀ máa lọ fún owó nílé. ọba ọdúnrún sẹ́ǹtì ọdúnrún àga wọ́n ti ẹni tó ẹni tó rẹ́ mú àtẹnugbélu wa àtẹnugbébèrè wa gbèsè ó ti wá kọ́ lẹ̀ lọ́rẹ́ bẹ̀rẹ̀ gan ọ̀gbọ́n ṣé ni wàá di àǹfààní náà ní kékeré yìí torí bẹ́ẹ̀ kátó àtọ pé ó ń pàdé sí àjẹ òsì bẹ tó bẹ náà kéèyàn kéèyàn ti táró kù rẹ lókítọ lódodo àwa ti sábà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa ta máa káwọn ọmọ sí eke náà ló sábà ìjọ kan ṣẹlẹ̀ ní mọdọ sá lọ́dọ̀ wa akáwọn ọmọ leke lọsọlọsọ fàtọ ẹ abẹ kọ bàbá ọyẹ yìí dẹsẹ wọn ẹgbọn tẹgbẹ kan kọjá tá a ti ẹyìn dẹsẹ wọn ni sẹwọn ti fà lọ sọdún yìí báyìí ẹlòmíì wa ń kẹrin mọ́tò bẹ́ẹ̀ hàn ọwọ́ báyìí àti abúlá yóò wá bu owó kiri owó tó lè wúlò fún ojú owó tó sọ fún òun gbà bẹ̀rẹ̀ ní gbogbo ọ̀tá yóò lọ dìbò láǹfààní kẹfẹ́ kọ́tà sọ wípé kò sí oṣù yóò fi bá jẹ ìdọ̀tí gẹ́gẹ́ bí wọ́n kọ́ tó ọwọ́ ajá gbé méjì lè yẹ kó bọ̀ yàrá kàfàrà dáa àsárà pé kò fún àǹfààní gẹ wá láyé nígbà yìí ká sọ pé ẹ̀sìn sọ pé òun ò ọ lọ́ba di méjì. so lábàá ilé ẹ̀kọ́ fún kò túbọ̀ yí pẹ́ sí ni àárẹ̀ ti kẹ́ ṣé wọ́n parí àlọ́kọ̀ láàdì ọbẹ̀ ike parí rẹ̀ àwa ni kéré ọ̀dà táwọn àfa tó bá gbé tó ọmọ ọkọ̀ ọ̀dẹ̀ àtàwọn wà lẹ́kọ́ ọ̀bù kí ẹ̀kẹ́ fi dùn nínú lásán lọ́dà tàbíyà ẹ̀rẹ́ fi dùn lóbíà ohun tó ṣe yìí dá pẹ̀lú bó ṣe mójú tó kọ̀ọ̀ láti rẹ̀ òkèlè yẹn agbọ́dọ̀ fi àkíyèsí ara wa lábẹ́ eléyìí wọ́n lérò oúnjẹ yẹn wọ́n ó pè ní ṣèdá tọ́sọ̀fà kí lábá ní kọ́ ọ̀kẹ́ wa o pọ̀lọ́pọ̀ bíi káàkiri àdúgbò táwọn náà lábá ní ìjọba ìwọ̀n gbẹ̀rẹ̀ kí ni afẹ́ fi lè pọ̀lọ́pọ̀ bíi nígbà tí òfin tọ̀lẹ̀ nípa ìfi wa òṣèré ti kan lábá gbójú wò jìyà. ó jẹ kẹfà tó wà òun ló jẹ pé yóò fi àwọn olè náà ṣàdé wọ́n máa máa ń fi jẹ̀yẹ kó kù nípa òun lọ́ka òkú tí wọ́n rò jọ́kẹ̀jọ́ ọba gba àpàdé àfijọ́ kẹjọ tókù bá ti kú báyìí náà àwọn afá àdúgbò máa ń lò bíi pé òde kàn wọ́n bí àtọ̀ kẹjọ àwọn afẹ́lẹ́kọ̀ tọ́lẹ̀ àké mọ́ bá lò kọ́lé bíkà láyé sàyàǹkọ̀ kà á tẹ́kà látẹ̀sùn tó lè máa wọ́n ta àkọ́ àyàbùdà lẹ́sí lẹ́fà náà wọ̀ bá a dùn àmọ́ wà láàyè ọba àdúró oníṣègùn kan àti ọ̀rẹ́ mi àbá àdúgbò èrò wà àdúgbò wọ́n wà sí wọn bọ́ọ̀bù alókọ̀ léka láì ṣàyà nǹkan ó ti jẹ́ tó kẹ̀sì ọ̀gbọ́n. ka anẹ́ka lábẹ́ lóńdó ìgbà ọ̀hún tàhàkọ́ bí ẹni kọ̀ gbà kó tọ́ ni kú. afáwárí àyàbùdẹ̀ lẹ́bí rẹ̀ padà wọ̀ láàyè mo pè wọ ọmọ àwọn ẹni tó ti kú lẹ́nu ìgbà bá lóun lè náwó sí bàbá òun ọjà bàbá fáàlẹ̀ lọ́ọ́ gbé jáde àgàgà ìwọ lórí gbogbo ìjọ ọdún yìí ọyọ bàbá rẹ dà ó ní bẹ ọyọ bàbá rẹ dà ó tún lé lẹ́yìn lọ́dọ̀ bàbá bàbá rẹ dà kò lè rí wọn mú wa àmọ́ wọn lẹ gbogbo àwọn èèyàn tí wọ́n ti pè é mọ́ bàbá àdúgbò yìí sẹ́kù wọn ò kú torí kí wọ́n sẹ́kù bàbá kan fẹ́ gbà wọn aládùúgbò àdàbí mẹ́rin tó kù bá kú àìlú rẹ̀ ọ̀bà tí ó lára rẹ̀ ọ̀bà yá mi ní oṣù kọ́kọ́ bẹ̀rẹ̀ sí mú àwọn èèyàn mọ́lẹ̀ wọn lásán tí wọ́n fi sìnkú tọ́ba béèrè fún ọba mẹ́fà báyọ̀ pátẹ́rì ní ògbé jáde lọ́yọ̀ méjì mẹ́ yóò ti gbàdá sí kú báyìí kò ní tó lẹ́kọ̀ọ́ ní tó ké tọ́lọ̀ ọ̀kẹ́ni ẹsẹ̀ lẹ́yìn lọ bí báyìí nígbà táwọn báyìí bí yẹn ti lọ́ọ́ dájú lé yẹn sọ ẹkún jọ yẹn àwọn kú òjijì mi ẹ̀ ọ̀ká kẹ̀yà lè tó wá. tó ń wọ́n máa ń ṣe tó kù bá ṣẹlẹ̀ wọ́n lè láwọn ọdún jọ́kẹ̀dá ẹ̀ ẹ̀ kódà ìṣú náà lòún ṣe ń tiẹ̀ ẹ̀ káwọn oṣù tẹ̀tẹ̀ sọ fún tiẹ̀ ẹ̀ díkèwé ni mo ta. àti aláfẹ́ máa wọ́n ṣe díkèwé jọ́kẹ̀dá torí ti kàyé omi sútẹ̀ ní kódà kọ́ láìsí mo ti sọ̀dọ̀ tẹ̀yẹ o láìsí. àní òsì kẹsẹ̀ ọ̀nà ọláìjẹ ṣé ìfẹ́ ẹ̀kẹ́ wa lábẹ́ fi sòsò ẹ̀sìn mi. ṣé o fáwọn onímọ̀ sí ìṣòro wọn olókùnrin wọn apàdé tirẹ̀ kẹ́kẹ́ náà gbogbo ẹ̀ rẹ̀. ẹ ọ̀fà sọ níbi kútúrà lẹ́nu ibẹ̀ ẹni tí olówó tó lówó túbà ìdí olówó ni ọba yẹ kó túbà ìfẹ́ bẹ́ẹ̀ dá pa nígbà tó olówó. àwọn ẹni tí wọ́n mú yẹ ó lè yára kò tó ráyè tọ́lá túbà nìyẹn ó lè dáhùn tó wà ní ìjọba àtẹnudọ́ láwọn ọ́fíìsì kan pé kí o gbọ́ lẹ́kùn tó ní kò ju wákàtí kan lọ. ọba adé ẹ yóò jẹ àwọn abọ́ nǹkan tó àjọyá tékèwé kéde kẹ torí kò ráyè. ẹ̀ bí kẹ tó túbà pọ́sẹ̀sì ẹ wọ mẹrùngbọ mẹrùngbọ ọmọ olórí ọmọ onífújì tí yóò gbà ládá lórí. àbẹ ìwọ̀n fáwọn náà wọ tòkòtò tó fò yóò gbà ládá lórí àtàkà kò ní gbà ládá lórí ẹ. ẹlẹ́rọ lóbi tẹ́ bá dé ní àwọn ọmọ ọjí kàdúgbẹ́ ìkẹ̀kẹ̀ láwọn ọ̀lú yẹn wọ́n lè wá ní Yakubu wọ́n lè wá ní Yusufu wàláì káfíọ̀ àbí ẹ̀ka àwọn Yakubu tó gẹ́rẹ̀ lórí akókò tó gẹ́rẹ́ dídì ṣé òwò à muslim ebi tó tún ti wá gẹ wọ́n tún máa ń gbógun ti mùsùlùmí bẹ̀ tọ́ba ti kura kalẹ̀ yìí kọ́ tọ́ba ti sálámọ̀ dẹ ó tún wá sọ fún kẹfà hàn lùkà dẹ àbó òdi rẹ ti wí bẹ. tó jẹ òkú ló jẹ òkú jẹ kọ̀ máa fọ́ ọ̀rọ̀ pé òun tẹ̀ súnlẹ̀ lòun tẹ̀lé ń tẹ̀ ọ̀tẹ̀lẹ̀ súnà kẹ̀kẹ́ ló ti ṣe yé ewu ẹ̀tọ́ kẹ súnà òun ìgbà tó kù àwa lọ gbé mi máa ti tẹ̀lẹ̀ tẹ̀lẹ̀ sí súnà ni irú yìí sáà tẹ́bi sọ́lọ́ àtàlá tọ́sọ̀ yìí pé yóò sọ ẹ̀hún lẹ̀ ẹni jẹ́ sáà sọ ààbọ̀ ẹ̀sìn jẹ́ báwọn mọ̀lẹ́bí jẹ́ àpà torí wọn tó dé báwọn yóò ti ká ìró náà ráyè báwọn tó ọ̀sẹ̀ ẹ̀fẹ́ sáré ní fọ́nmá tó fi múlẹ̀ sí làwọn wọ́n kúrè wérewé nínú wọ́n ní lọ́gbọ̀n ọdún bì ọjọ́ orí yẹn kéré jọjọ́ pa wọ́n fi ìyàwó lé wọn fọmọ́ lẹ̀ bẹ́ẹ̀ níbo làwọn yóò dúró ayé àwọn ọ̀dà ló jẹ ṣùgbọ́n ní ìsìnjọ́ kẹta àlẹ́ ọjọ́ kẹta kékeré aláì ṣe súnà náà àbọ̀dún kan ìrẹsì ọdún kan bákẹ́bàkẹ́ náà ló ti yàtọ̀ bíjà ní bíjà jẹ. sùlámà wá lékòó mú kẹ́ni tu yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí túbọ̀ fẹ́ẹ̀sì alẹ́ ti gẹ̀ẹ́sì ọ̀bọ̀láwá ní ikọ̀ tí wọ́n ń pè fáwọn alẹ́ ti lékọ̀ fúnpẹ̀ ṣé ìyẹn bá fúnpẹ̀ lẹ̀ gbé ìlànà ìbúrẹ́dì àwọn Yorùbá kẹ́ẹ́ sí wọ́n ń pè ní ìgbẹ́ nínú èdè wọn ẹlẹ́sìn jálà bí wọ́n ti pín sẹ́fù yẹn pẹ́tò bẹ́ẹ̀ lọ́ba lọ sàjẹ́ látàn àwọn tí ń owó. Pọ̀rọ̀bọ̀ ti lórí bẹ́ẹ̀ ah, bá ti àkíyèsí abala ẹ̀ fẹ́ tó náà sáàtì kẹ́ sọ fún àlọ́ba ní ọdún kìíní wọ́n ti bukú túmọ̀ pé ẹ̀sìn ni. Lóúnjẹ ilé ìròyìn àràmù ẹ̀kọ́ tí wọ́n ń pè lóúnjẹ òun ni wọ́n yìí náà wà yìí ó jẹ kẹdùn bẹ káwọn èèyàn máa ń sè nígbà tí wọn bá kọ́lé àwọn bá tó máa ń sè yẹn látijọ́ ọ̀wẹ́ làwọn bàbá wa ń gbé yẹn ọ̀wẹ́ ni èyí sọ̀wẹ́ àbọ̀wẹ́ ọ̀wẹ́ ni wọ́n ó kóra jọ wọ́n dìjọ bọ́ àwọn eléyìí ó tún kóra jọ nígbà táwọn ẹ̀ bá fẹ́ kọ́ tiwọn tí wọ́n ti kọ́ lé lé ní kékeré. wá péjọ kọ́ọ̀tù irú kẹ̀kẹ́ ayé lẹ́fẹ̀ẹ́ náà wá ti ṣèyẹ náà lè jẹ́ nìkan yóò yóò tó lórí ẹ̀ akẹ́kẹ́ sáré ọ̀dọ́ yá àwọn ọ̀dọ́ ṣe kiri báyìí ẹgbẹ́ ti di ilé bẹ́ẹ̀ ìyẹn kan náà lọ́dọ̀ ẹgbẹ́ ti di ilé yẹn lẹ́gbẹ́ ti wáyé akẹ́kẹ́ yà wò púpọ̀ àwọn kan tó dẹ̀ bí yà wò púpọ̀ lórí wáyé náà ló fi jáde yó orí irú kẹ̀kẹ́ wà tó tẹ̀ ká gbọ́ akéré ṣùgbọ́n àmọ̀tẹ̀jà àwọn sọ́wọ́ wa ṣe wájú àwọn wájú. bàbá ẹ̀yọ̀ fẹ́ báyìí ìyàwó mẹ́ta ìyàwó kọ̀ọ̀kan ti yíwọ mẹ́ta mẹ́ta òun ló di ebi di ilé. ọlọ́run ọmọ ẹ̀dọ́ ti báwọn èèyàn ti pọ̀ tó báyìí tó ti fọ́ọ̀kà yìí báyìí. bàbá ẹ̀yọ̀ wọ́n kẹ́rin o ó ní ìyàwó mẹ́ta ìyàwó kọ̀ọ̀kan ti yíwọ mẹ́ta. so nípa bẹ́ẹ̀ oúnjẹ tí wọ́n tún máa ń ṣe tí wọ́n bá kọ́ ilé wọ́n pè yẹn ní wàkíìrọ̀ wà tí rọ́ọ̀tì tó lè kó jẹ yẹn. lórí pé yẹn lẹ́nu á wà wọ́n á ní kọ́dà àwọn ní súnlẹ̀ ní ìrọ̀. ọba ṣe é kéde dandan náà bá dẹ̀ ṣe é kò sí wàhálà lórí ẹ̀. ìdí tẹ máa ń yàgbé lẹ́nu gbogbo ju ilé ìsìn tó so tó tí ọ̀rọ̀ wò láti débi ìtàtijọ́. sọ látijọ́ sílé bá ti dé òrùlé ó ti di gbígbé nìyẹn gbọ́n ládùúgbò kódà bí èèyàn gbò ọdún mẹ́ta ó lè má kó délẹ̀ tó ìdẹ́wò lọ́wọ́ àtọ̀ ṣe lórí rẹ̀ kò yé ṣùgbọ́n bí ẹ bá ṣe tó kò sí kẹ̀kẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n kí èsì pẹ́sì ló sọ pé kó ṣe o. bákan náà nínú oúnjẹ tó wà òun náà ni tọ́ àbúlà àkìkọ́ oúnjẹ ọmọ wàlíìmà kẹ̀kẹ́ yẹn àpèjẹ ti àwọn yẹn kẹ̀kẹ́ la ni wọ́n ń pè ní kíni o ni wọ́n ń pè ní wàlíìmà òun tẹ̀lé súnà kódà súnà mọ̀ kẹ́dà kódà rí nínú àwọn olùmọ̀ bíi táwọn sọ pé kódà tẹ̀tẹ̀ mọ̀ pẹ̀lú gbólóhùn tá a lè sọ̀lọ̀ lọ́wọ́ àtàlà tó sọ fún Abdulrahman bin Awf fi jọ yìí orí asálù sófra níbi àgọ́ rẹ̀ àwọn àdáwọ̀ ti jẹ́ Abdulrahman níbẹ̀ ìṣèyàwó kí ló fi sọdá àti ọdẹ a ah, kóró kóró góòlù kóró góòlù lòún ka bíbélì ló ka fún ọbẹ yìí ọ̀rẹ́ bọ́wọ́ yìí ọ̀pọ̀ gidi a ọ̀ wá fàgbẹ́jẹ́ ìjọ ọlọ́dẹ àwọn olè wọ́n lọ́wọ́ ti ṣá àwọn fàgbẹ́jẹ́ o wọ́n dàbò ti pẹ́ àgùntàn lọ́pàá bàbá gbòkè fáánà o káwọn yẹn wá jẹun. أفرامي إذا دمي صلى الله عليه وسلم لا بد للعرف من وجيبة لأن شبه الألباد رحمه الله تعالى له آداب الكفاء دعوة إلى إذا يتهي وجيبة أنا كيف لا يلقى الصلاة ولا الصوبة بعد أن فيها وإلا فإجابة سوى ليبا حسب عن جواب بيت العرب هو يقول باتي كوه باتي كوه رفضه يا أبي وليبا سوى pẹ̀pẹ́ láwùjọ wa pé ikú tiẹ̀ fẹ́ sí ìyàwó kẹtẹ́lẹ̀ àwọn tí wọ́n yá fẹ́ sí ìyàwó tẹ́lẹ̀ àwọn akéde pé wọ́n ti ákótó nìkan bọ́wá ti sàyẹ̀kú wa yọ pọ́ọ̀lì ọba ní òde wá sí ya wọ́n dábàá kú sí ọ tọ́sí gbọ́dọ̀ máa kẹ́ máa gbúra gàgbé ẹ̀ ẹ́ tọ́ba dábàá kú ẹ̀ kí wọ́n á kẹ́ bẹ́ẹ̀ ọ̀kẹ́ ọ̀ ẹ̀sìn tó gbé dání ọ̀sán pé kí wọ́n dábàá bò àwọn kẹ̀kẹ́ fẹ́ fẹ́ gbé sẹ̀rẹ́ ò ta kò bẹ̀ ó lè rí ṣe kò ní jẹ́ káwọn yẹn fẹ́ wọ́n gba dáadáa lọ́wọ́ ẹ̀dọ̀ irú ẹ̀ náà lè lé wọn à àwọn afáàlẹ́ ń ṣe bẹ́ẹ̀ níbi ọmọ ìsìyàwó kan ní ìlú ìtọ́jú rẹ̀ wù sọ́wọ́ àfa àkàlẹ̀ òní nígbà tí kò rẹ̀ wúlò tó níyàwó wọ́n máa ti bá sí àwọn tẹ́kọ̀ọ́ ní rọ́mọ bímọ táwọn èèyàn ti rẹ́ sí mọ́bìnrin ìwọ́n tó dẹ̀ lọ́ọ̀ fi ń sẹ̀rí ni aláàlẹ́ ni ìkùyàwó jẹ tó òun jẹ aráàbù ní ìkùyàwó jẹ lọ́fẹ́ wù yẹn fẹ́ jẹ. lọ́rọ̀ ẹgbẹ́ ewu táwọn èèyàn bá yẹ wọ́n wí kébi láti ṣe dáadáa á irọ́ o láti orí bẹ̀ náà. àlùfáà fi ìdáyàlí òun ti tẹ̀lé sọ fún ìyá jẹ lọ ẹ̀ ọba bá sọ sọlọ ọdẹ àtẹ́bí sọlọ ọba sálágbà tó fi ẹ̀tíkà àwọn ọkùnrin méjì tó kọjá náà fẹsẹ̀ bọ́ọ̀lù ìṣọ́lọ́ òfin ìyá nílé ìbí sùn ìyá yìí ó fi ìbí ma wọn ní ah, àwọn orun kẹkẹ àwọn bá ti wà lọ́dọ̀ àwọn àti sọlọdọ ọdọ mi ìsọpẹ ìrùn kẹkẹ. torí ń lè ṣe ìtọ́lẹ̀ nìyí o yá jẹ́ ìbí débi ní adam ọ̀jọ̀rọ̀ jẹ́ tọ́lá ti ká ní nìyí méjì ẹ̀sìn kiri ti ń sẹ̀yẹ mẹ́rin ló fi ń kiri láàrọ̀ mi yẹn. àwọn bá ìsọpẹ ìrùn ó ń dípìlẹ̀ dáadáa ìrẹ̀wò tí wọ́n bá sọ wọ́n kébí láti ṣe dáadáa àwọn kẹ́mbẹ́ lé yóò wí bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe irúfẹ́ ìrònú níbi ìyàwó yẹn sábà ti sọ àkọ́gbé ah, sábà ti dájú bí àlìpé náà máa wáyà àwọn ètò fóònù àti tẹ bá fẹ́ ti tẹ̀jé lórí dẹ́rù láàzim kì í ṣe dandan jẹ́ sọ àkọ́gbé ah, pé láàzim lónìí làbúdá ti jẹ́ àmì àhà ọ̀sọ̀ oṣù mẹ́ta wọ́n ti di omi tọ́jú ara rẹ̀ ẹ ẹ àbóbìnrin ti tó oṣù ẹ ẹ ọ̀sùn òṣèlú báyìí o ti sáfìlì báyìí yóò tó nílò níjọ yá yá mi rẹ̀ ha èsì bẹ́ẹ̀ èsì láàbì tó bá ṣe tó bá yẹ tó ṣe ṣùgbọ́n láti di pé nǹkan bí wọ́n máa ṣe ẹ má jẹ dé ti ìwà ní ìwà kọ́fẹ́ bí ọba ti mọ ní ọ̀hún bí ẹ bùnùsọ̀lá àti ìyàwó kẹlẹ̀ ilé òde tèmi àwọn fẹ́ káàbù kú ni ọ̀gbọ́n ló dé ìlú bàbá. ṣé báwo ló dé ìlú òde lẹ́wọ́ papọ̀ mọ́ ẹni bí òde ló dé ìlú òde lẹ́wọ́ máa ń dágbére kankan wọn bá ti yọ kọ pẹrẹ pẹrẹ tẹ wàá ti yọ ẹdá kábúrò ní àti ayé ìdílé ìfàdé méjèèjì ló ṣe ó ṣe tẹlẹ rẹ ní àwọn abẹ́rẹ́ ó fi jọ ẹ̀dá dàbí ló háì gbogbo ẹ̀sẹ̀ kan orí àmọ́ ẹ̀kọ́ dà sórí ìtẹ̀ kábàá jẹ dàbí yẹn lọ ó sì léyìn ẹ̀kú dájọ́ yàrá sọ̀fìyà ètò ọ̀yà yìí lórí bẹ́ẹ̀ o ní pírọ́blẹ́mù níbi tó àwọn ọkùnrin rẹ sí ìtìlẹ̀ kẹta yóò máa rí kókó kó kó parẹ́ ọwọ́ àti máa rojọ́ kí ẹni tó ọwọ́ àti máa wá pé afa onígbò fífẹ́ yìí wà mẹ́ ọ̀yà sálà ń tọ̀ òun. ó sì lè jẹ́ ọkọ̀ kẹ́ni wọ́n yọjú wọlé lọ́fẹ́ ẹni pé yóò ṣe wàhálà rẹ wa wàhálà yóò ṣe ọ̀pọ̀ gan. lórí agbègbè ní ẹ̀ẹ́dá kan ẹ̀yẹ oyè tí ìlú sọ pé sẹ́mọ̀ kọ́ kọ́mọ̀ àwọn àjùlọ ìfẹ́ àwọn sukùl fẹ́ à àti ṣe akúnú yá ìdílé rẹ̀ ọgbà àti ṣe akúnú akúnú náà sáré àti sáfúdù àti sáfúdù ẹjọ́ wa lọ títí fá ẹ̀rí gbọ́ iye tẹ̀sí lẹ́sọ̀ bí ẹ bá ti sáfúdù gbogbo tó bá ti wáyé àlàlẹ̀ gbogbo ẹ̀ láti ṣe gbogbo òkú àrùn torí bẹ́ẹ̀ àkíyèsí ẹ̀dá kò ṣe pàrọ̀ ẹ̀jẹ̀ ká gbàgbọ́ yìí kiri ẹ̀ dáadáa kí á gbèbè sí àyè ibi tí ọ̀yẹ̀kọ́ wà sọ láti ẹ̀jẹ̀ yìí sọ wàlíbọ̀ yìí kọ́ bá jẹ́ síyàwó asọ́gbọ́n ayé pé àrídùn àwọn òyìnbó tí wọ́n ti tẹ̀tẹ̀ jù ti ṣe kùnà lálùbádọ̀ àbùdọ̀mọ̀lọ́ tààrà ó ti tẹ̀tẹ̀ jù. gbogbo àwọn àpèjẹ yòókù yàtọ̀ sódì òsì àjàlẹ̀ sọ́kọ́ lẹ́tọ̀ọ́ òun kú kú ọ̀dà ní ẹ̀bọ̀ ń para bẹ́ẹ̀ sì kẹ́sì ìyẹn kọ́ ló dá jẹun tótótótótó fi jẹun jẹ́ dáhùn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn oúnjẹ yẹn ṣùgbọ́n ìta pàkíyèsí wa ń gbé lórí ti wọ́n ké kura ní yẹ eléyẹ ká bọ́ àkíyèsí yẹn bá tètè ká sọ kó jẹ tí wọ́n bá gbé fún yàrá àbùdí o sọ̀rọ̀ bá yẹ di rẹ̀ sọ ká bọ́ àkíyèsí ti àfúwà lábẹ́ tẹ́lẹ̀. sọ̀rọ̀ gbogbo àwọn oúnjẹ yòókù tó yàtọ̀ sí wa ilé ìmọ̀ musa abala ni afẹ́ yàtọ̀ sí oúnjẹ òkú sọ̀rọ̀ di rẹ̀ yàtọ̀ sí oúnjẹ òkú bó jẹ wa ilé ìmọ̀ wọ́n bá kó yẹ ọ̀rẹ́ tí wọ́n bá pè ní ọba dáhùn ẹni kọ́ wà ní hadith pé ọ̀kọ̀dà aṣọ àbàlùkọ́ bóòlù ni ó ti dẹ̀dẹ̀dẹ̀ fún yẹn bẹ́ẹ̀ òun ni pé tí wọ́n bá tẹ̀lé sọ ẹ̀ ń lọ́wọ́ tẹ̀lé gbé fóònù báyọ̀ ọ́ tẹ̀lé sọ yìí sáà sọ fẹ́fẹ́ wá lóde ìyàwó mi. Ah! ṣé wàá lọ kọ̀ǹtíṣàn tó lára lórí débìlì ọ̀sẹ̀? ìlọ síbẹ̀ yẹn ọ̀rẹ́ yẹn ni ṣùgbọ́n kì ní kọjá ọlọ́run ó tọ̀ wọn bọ̀rọ̀ ayọ̀ ìgbẹ́ kí ló wá láǹfààní wá tẹ wá à ah, ó ti wá ní ó jọ tí ẹ sì wọn lọ padà sọ àwọn èèyàn lè mọ pé òun jẹ wọn bá fún òun ti jẹ lórí ọjẹ láti kò tó ti para yé tí wọn bọ̀rọ̀ àkàkàkà sí pé láti àkóso ju bí ọgbọ́dọ̀ jẹun àyọ. dáàbí wọn sọ̀rọ̀ wà ní ìmọ̀ ìyàwó yìí náà. tí wọ́n bá dé sàyíd òṣùpá wá bẹ̀ yọ̀ ní lọ. wọ́n bá àrẹ òde wọ́n bá kọ́ rẹ̀ ó sì lè lẹ́lù rẹ̀. náà pé ìjọba làwọn wọ́n yẹ kó débẹ̀ rẹ̀ ó kó o gbórí sẹ́dá gbẹ̀. sọ̀rọ̀ sàyíd òṣùpá ọ̀yá máa lọ dé yóò sì dáhùn ẹni tí wọ́n kó tó súnmọ́ mílíọ̀nù fún tó ṣe ee ee ee láàrin forty five minutes ó kó lọ ọkọ̀ ọkọ̀ ní èkó balẹ̀. ó kẹ̀ yí ọgbọ́n àbí wọ́n tó fẹ́ súnmọ́ bíi mílíọ̀nù wọ́n ti kò lè lọ́wọ́ báyìí wọ́n sì ṣe ee ee ee báyìí láàrin forty five minutes ó sì bọ́ lọ ọkọ̀ pàdé pèsè. Yàtọ̀ sọ́wọ́ tí wọ́n pé ọ̀ ń bọ̀ wá o gbà náà ń kiri dẹ̀ ó sì fò gbẹlẹ̀ láàrin ọdún ọgbọ̀n tó gbé jìdá gbé òkè ìfọdọ̀ ọkọ̀ ọ̀kan ní ìfò padà kílè ní wọn àtọ orí fẹ́ lágbára làwọn eléyìí nípa àtàyè yìí ọmọ pé o lè bẹ́lù rẹ̀ o sì lè kó gbogbo àwọn kẹra wa rẹ̀ dágbó ìfẹ́ ọ̀yà kàrí ìfẹ́ ọ̀yà ìwọlé máa lọ́lé orí mi fẹ́ wọ́de ìyàwó yìí òde ìyàwó tó lọ wọn ò máa ti fọ́tò bẹ́ẹ̀ máa ya fọ́tò yẹn. ayé àtàwọn afá yìí lẹ́nu. ìdìbò fóònù gbọ́dọ̀ bẹ̀ àwọn ìyàwó tí wọ́n jẹ yẹn ọ̀rẹ́ yẹn gbọ́dọ̀ lọ èdè pé irú yìí títí gbogbo wa ni wọ́n fi wàá wọ bẹ̀ bẹ́ẹ̀ wàá pa ẹ́. nígbà tí wọ́n láwọn olówó lálá kẹrin ìyàwó tó wá lọ yọjú bẹ́ẹ̀ ti para ayé yìí tó pé ọ̀wà mú mi wọ́n tarí ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ bá fi gbọ́ wa sọ́dà rẹ̀ bá tún pé yẹn kì í ṣe dandan ní kí yẹn dá lórí orí dá lówó. ẹgbẹ́ wọn fi àmọ́ ọba ni ṣùgbọ́n àmọ́ ọba òkú ọmọ àwọn mọ́sálásí wọlé ní lèmọ́mù rẹ̀ ó sì ṣe wá àti pé kí yẹn máa ṣe irú iṣẹ́ ní ọ̀dà ọba ìṣẹ́ ọba ló fẹ́ sí àwọn ìmọ̀ọ̀mù ẹ̀ wá o àfọ̀ òbí lọ. ọ̀wọ̀ èèyàn ní wàá lọ kó ti àdébí pé ẹni tó bá ti lọ fi wà nímọ̀ tí wọ́n pẹ̀ yọ ọ̀sẹ̀ rárá ọlọ́ọ̀dá ọ̀dà rẹ̀ ló lẹ́sà gba ah, ah, owó náà ń fọ òun gan ẹgbẹ́jọ́ ìyàwó àti lásán ẹ̀yìn rẹ̀ bá mọ̀nà ẹ̀dá dúrówó ẹ̀wà dúrówó tí mo kó fún yìí mọ́mù. tó bá rí ọ̀sẹ̀ tó ní tó ń nígbà tá a ti sọ yìí pé àpèjẹ kẹ́kẹ́ tí wọ́n tó máa ń ti ń di eléyìí náà kí la ti gbé kọ́ rẹ̀ fún wa àti gbàgbé ọ̀wọ́ la pè ní ìrìndáà wọ́n ní àkùbára ní sùáyé bọ̀dọ̀ àbí hànà. أخبرنا شعيب بن أبي حمزة قال حدثنا أبو الزنادق أن عارض عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اختتم إبراهيم بعد الثمانين نعم بعد الثمانين سنة واختتم بالقدوم قال أبو عبد الله يعني مولى نعم قال أخبرنا شعيب شعيب صواني بن أبي حمزة قال أبو الزناد يلا سبع فرع ولا ترى الأعرج لا ترى أبي هريرة رضي الله تعالى عنه wọ́n lè ti sọ̀rọ̀ sallallahu alaihi wasallam wọ́n lè rí Ibrahim lẹ́yìn ìgbà tó pé years lẹ́yìn ọgọ́rin ọdún ọkọlà bẹ́ẹ̀ kì lẹ́kẹ́ o ẹ̀fẹ́ nìkan jẹ ọ̀kẹ́ náà wà fáwọn alólè fẹ́ kí wọ́n dáàbò bọ́ bá <laughs> ẹgbẹ́ tó fẹ́ẹ́ do yọ ọgbà tí wọ́n yarí pé bọ́sà àpọ̀là à ọ̀dà tí wọ́n ní súnmẹ́ǹtì pàtẹ́lì yìí sílẹ̀ àlùwẹ̀ ìkàtí tó yẹ. wọ́n lé àdébí Ibrahim aleyhi sọlá tó ṣẹlẹ̀ ọkọ̀ làbẹ́ lẹ́yìn tó pé eighty years wà tẹ́tàná nìkọ́tù àkèlò bíbẹ̀. náà ó bọ́ àdọ́dọ́ rẹ̀ ọ̀sán ní èyí tí tí máa ń tẹ kẹ̀kẹ́ yẹn ó ti wọnú dáadáa ti wọnú dáadáa ọwọ́ amú àdọdọ yẹn báyìí ó gbé lórí kùtẹ́kì ọwọ́ amú àti omi ké bíó. wọn lọ akọ́dá àárín náà àwọn olùmọ̀tò ọdún ní ọwọ́ àlọ́gọ́rin ọdún gbà ní Ibrahim tó a tún lọ eighty mi láyé náà wọ́n gbọ́dọ̀ ọjọ́ rẹ̀ súnmọ́ two hundred ẹ̀wọ̀n báwo ni pẹ́ mọ́ tóbi àìpọ̀ kan náà ọmọ ṣèkàdá abdul amin ṣèkìtì ṣèkìtì rahimahullah al-afriqi tó wọ́n ti dúró àtọ́kùn ní àwọn àwùjọ yára. àti tíra tafsiri kọ́kọ́ ní àdúwáwò ìgbàyà tafsiri Qur'an bil Qur'an ìfi Qur'an tó Qur'an ọmọ ọba yìí kẹ̀kẹ́ ọwọ́ awa nínú ọgbà wa ní gáàgá ìkúmọ́ ní ọdún kan ọwọ́ á sì béèrè lọ́wọ́ wa níbi tá a mọ̀ gàdá gbogbo ọba wulẹ̀ bí aha ìbéèrè wulẹ̀ béèrè ìlànà ìgbéwàlá ìdè gàdá kúrò. ọjọ́ da àlùkò yìí lòun lòun lòun lòun kọ. Èmi gbà kù bẹ̀, àbá wò lọ́dọ̀. Ah, sixty náà ni ẹni ọba ju sixty lọ ọkẹ́ bẹ́ẹ̀ ni. Wọ́n yóò bẹ̀rẹ̀ yìí ti ṣẹlẹ̀ yìí bọ̀yẹ̀ bọ́yà wá lẹ́nu. Ẹlòmíì náà ti lé ń kọ́ sí tiwa wá ní àárọ̀ lòun àárọ̀ kú wò lọ ní àárọ̀ jù àárọ̀ àgbègbè tí wọ́n bá mú gbèdéke yìí ó ti lọ́nà àná ọlọ́run láti fi dalẹ́ ọlọ́run jẹ́ adalẹ́ lórí ẹ̀sìn lára rẹ̀ sọpá àwọn ọjọ́ orí ẹ̀yọ́ tètè sára pápá ni ọlọ́run ti sàfihàn yín lẹ́yìn lórí ẹ̀mí náà bá ń fún yín lọ wọ́n àkùnrin dẹ̀bíyà oríṣiríṣi tàpáṣí ló wá ní wọ̀jẹ́ àgùnbọ̀n nàbí o ẹni wọ́n bọ́ sùn wọ̀jẹ́ àgùnbọ̀n nàbí o ewu ti yọ. ẹgbẹ́ náà àwọn sálàfù láwọn àyè kẹrẹ ẹjọ́ bá ti dé fọ́ọ̀tì báyìí kẹrẹkẹrẹ ni á di kú. yọ takú síjọ sí fọlọ́wọ́n bá sùpáàlì ọ̀tá lábẹ́ kò kò kò rí ilẹ̀ dáadáa gbé yìí tá a lò yà á fi lórí ẹ̀kọ́ ní ọba kẹ́ máa parọ́ tẹ́lẹ̀ jẹ́ lókùn fẹ́ àṣẹ bẹ̀rẹ̀ ní ní àrùn ikú kúkú kẹ̀mí ò sí máa kọ́ kọ́bọ̀ tẹ́lẹ̀ àwọn ju yóò pọ̀. wọ́n bá wọn di arúgbó pẹ́pẹ́pẹ́ ni kí ló dé. ọ̀pọ̀ wọn lè ní ọwọ́ ọkọ̀ yóò sì padà ní ásídẹ́ǹtì kọ́ wá pẹ́ bọ́ọ̀dù. so kẹ́mi ogun yẹn ti pẹ́ ní nàbí láyé adam one thousand ó lé nàbí láyé lóhùn one thousand bẹ́ẹ̀ wà láà bẹ́ẹ̀ bí ibrahim alayhi salatu wasalam bíi two hundred years yìí ti kọ́ ara ọ̀rùn bẹ́ẹ̀ ẹ̀wọ̀n nàbí láyé fún sàlẹ̀ sọlá gbogbo ẹ̀ wọ́n lé ní hundred ní wọ́n súnmọ́ two hundred ẹ̀rọ ìgbà tí kú kọ́kọ́ yọjú sí dọ́kìnrin àná ó jí kúkú lójú ojú bọ́lá kú ẹ ojú rẹ bá bọ́. ìyẹn ah! bá lọ bọ́ lọ́wọ́ bẹ lẹ́dàá ah! ẹrù rẹ tó ní lọ́ọ́ bá kèsì fẹ́ tó ebi náà ló ti fojú fojú lágbárí. ọlọ́run tẹ̀ tó wá fún mi. lórí bẹ́ẹ̀ ni pé èso lójú kẹwọ́n fèrè táwọn ti máa ń ṣe bí ìgbòho má dà ọ́ lówó bóyá wọ́n gbá ní ìyẹn ní àbí sọ́dẹ̀ lálàáfíà tẹ̀. afa wa alẹ́ àkùbárí ìlú tí wàá kọ́ pé kí ni ọ ìbáná ìbùdó bá tọ́ alẹ́ àkùbárí àbí alẹ́ àkùbárí nínú àwọn àhàdìsì tí wọ́n kó wa nínú ìbáná ọ̀rọ̀ bàbá náà àti tó lálàáfíà dáadáa yìí lọ́lọ́wọ́ wa sojú bíbu ọ̀sẹ̀ wa lọ ká tó sá wọ́n á sọ̀rọ̀ ní sojú bíbu. ìrùwọ́n lé àgbà ó ti lójú mi fẹ́ẹ́ ní oṣù tó padà. ìkàtọ́lọ́wọ́ kẹ́lẹ́ sọ fún ọ náà ní pé wọ́n rí bó ti gbé ẹ́ tó ọlọ́run ní kọ́ fọ́ ọ̀kẹ́ ẹ̀rẹ́ àgùntẹ̀. gbogbo ibi rẹ̀ bá ka ìhoro tí ń bẹ́sẹ̀ ìrẹ́ ọdún tó ń lò láyé ni iye ọdún tó lò yàgá yé yẹ bó o fẹ́ ló máa jẹ́ wọ́n ọ́ gbà ọ́ òbí ọ̀hún sami lóòrùn kì í sábà wà láyé. Bẹ̀rẹ̀ láì fún sáwọn ọjọ́ ṣe é sábà ló ń gbọ́dọ̀ yẹn fẹ́ kí ní ọ̀padà kan. Ìṣẹ̀lẹ̀ ni ọ̀padà kò ṣẹlẹ̀ nínú a ah, ó ti yá báyìí. Àpẹẹrẹ wọn ni wọ́n sọ fún òṣùmọ́ mi gbọ́ ẹ̀rẹ́ ni. Gbàdá àwọn kẹ́kọ̀ọ́ rẹ̀ wá pé kó fi jọba nítorí àwọn àwọn tí wọ́n ti wá ṣe kí ni o àwọn àtọwọ́ àwọn tí wọ́n fẹ́ wúlú ẹ̀ tó láwọn fẹ́ ìjọba àwọn fẹ́ alákẹ̀lé ìbò. ọ̀kan àwọn sọ̀hádà tó wọ́n sọ fáfá àwọn òṣùwọ̀n lù ìgbé ọjà bẹ́ẹ̀ lẹ́yìn ìjọba lẹ́yìn lórí bísíǹnẹ̀ tí wọ́n gbé kalẹ̀ ajá tí yóò di ìlú tí wọ́n máa wáyé ní gbogbo àdé tí wọ́n bá ti pé lórí mi bá ti bẹ̀rẹ̀ wàhálà nínú ìwọ́n tí a máa gbọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ àwọn òbí ìjọba wa ti tẹ̀lé kálukú yín kú ká ṣe lé rẹ̀. kọ́wọ́ tó ń tẹ̀lé sí palapala àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ pọ̀ sí i. tó nípa bẹ́ẹ̀ ẹbí láì bọ̀rọ̀ yín alẹ́ sọ láti òṣèlè ọjọ́ orí rẹ̀ súnmọ́ kéde ọgọ́rùn-ún méjì ọdún. lábẹ́ kíkọ́lá nínú àgbẹ̀ yìí dábàá ṣùgbọ́n ìmọ̀ ahmed rahimahullah wọn lákọ̀ọ́lé lọ́jọ́ gbóbìnrin kárí oríṣi ìbá sọ̀rọ̀ yẹn ẹ wá dúró ọdún tí bàbá rẹ̀ ti fẹ́ o tó ní ọ̀rọ̀ ajáde lórí pé ẹ̀dọ́ bá gbẹ́ sábà yìí àdébí sọ́lọ́ wa kálá ọ̀sán fún wípé alùpùpù alùkàṣí àárọ̀ ikó fúri wà kẹ́kẹ́ irú àyè gbàgbọ́ ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ lára yẹn yọ bẹ dànù tó sì dábẹ lóyún àrùn abẹ ni àbí ro orí lórí jákujáku kò sí rúgbọn bẹ o rọgbọ dé èké bí wọn sọ pé ro kò sí rúgbọn bẹ rọgbà rẹ di rẹ kò sí yẹn bẹ o. àwọn ìwé àwọn ọgbà islam náà ni ẹ gbogbo olùrẹ̀ lọ́gbọ́dọ̀ gbé kú ọ òrí bẹ́ẹ̀ gbogbo bí irun àwọn irun abẹ́ kankan irun abíyá gba àwọn irun orí rẹ̀ ni ṣùgbọ́n kí ló ń kó sí ẹ̀gbẹ́ ẹ lọ gé orí pa àwọn oróyẹ kẹrẹkẹrẹ dànù ìṣe àtẹ̀wé mọ́lẹ̀ ó sì dábẹ́ ajálùgbé tẹ̀tẹ̀ bákan náà ti dábẹ́ yìí ọwọ́ àti òṣùlẹ̀dọ̀ ẹ̀ǹdíyà ni wọ́n lè lọ́ọ́ sẹ́yìn àdékìí sí àdébíwá sọ́lọ́lọ́ àtàlá ni wọ́n kọ́kọ́ pinnu rẹ̀ bákan náà akẹ́kọ̀ọ́ bọ́ síjọ́ kejì bàbá bíbọ nítorí hadith abdullahi ibn abbas ìgbàdàn wa rọ̀bì allah ta'ala àlùtúwà káṣí ẹ̀rí hadith yẹn wọ́n wà ní sọ̀rọ̀ hadith yẹn lọ́rọ̀ tó láti ó tún wá lórí tórókù mi yẹn takọ̀ wà ó padà lágbára gẹ́gẹ́ bí sèkàn alẹ́ ìbàdàn wa ṣe bọ̀ fún wọn kò sàárẹ̀ la wọ́n ti fi rìn lẹ́nu kíra àwọn ọmọ ìrìn àwọn ọmọ ìrìn àdéhùn yẹn padà lágbára gbà wọn fi èjì rẹ̀ kó wọn padà lágbára tó ka àwọn iṣẹ́ tá a bá ṣe níjọ́ méje àpẹẹrẹ àparí àbìlọ́fíńdàrà ó tún sọ pé wọ́n á dábẹ́ ọmọ níjọ́ yẹn ọ̀rọ̀bọ́ di ẹ̀sìn gbogbo àwọn òfẹ́ tọ́ka yìí. bákan náà ẹ lọ́ọ́ dàbá wọlé mi láti wọlé nígbà tá a ti yẹ ju ọ̀rọ̀ dídábẹ́. فصل صيام والوقت إمام أحمد رحمه الله تعالى قل يعقل لك فوجد ولا يكرا عرام في مجيج لوري فلا أحاديث في تواصل حديث في مطلقة نوع لكي النبي صلى الله عليه وسلم صيفين صف مجيج للختام إذا التقى الختانان ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ọ̀pọ̀lọpọ̀ tí abẹ́ méjèèjì tí wọ́n dá bá ti pàdé pọ̀ tí balùwẹ̀ bá ti wáyé ní ìsúná rẹ̀ abẹ́ ẹ̀tọ́kùnrin tí wọ́n dá abẹ́ ẹ̀tọ́kùnrin tí wọ́n dá ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ọ̀pọ̀lọpọ̀ ìwé ti pín dandan díẹ̀ òye wà ló ẹ̀rí bí àwọn ọ̀fẹ́ sàbọ̀sàkà pẹ̀lú rẹ̀ nínú àwọn olùdókè àti sáàmù ọ̀rẹ́ ìyẹn ní kúkìrì jẹ́ dábẹ́ èyí tíjọba tó sọ fún wọn máa gbé ìyẹn lẹ́wọ̀n torí ẹ̀ ló sọ wípé nínú àwọn ọ̀fẹ́ tó fi pa torí rẹ̀ ni ìyá tá a sì gba ládá lórí ẹ̀ kì í dẹ̀ tó kúròjù kúròjù ọbẹ̀rẹ̀ látòrí yìí dẹ̀ máa ń tẹ̀lé bá wà sí omi ọ̀dẹ̀rẹ̀ ẹ̀ máa búbu àrí ẹ̀ẹ́dọ́ ní omi ẹ̀fẹ́ àwọn ọmọdé náà wọ́n fa àwọn tó ń kó bẹ́ẹ̀ kó filẹ̀ máa mọ kéékèèké ẹ̀ẹ́dílẹ̀ ló ti darúgbó yẹn ó kú kọ́ níwájú ìtajọ́ kan. Nígbà mi kúrò lù ẹ̀sìn ni wọ́n á ti kó wulẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà ti fúlàní ọ̀rẹ́ ní tẹ̀lé orí kẹ̀kẹ́ sí sọ̀rọ̀ mẹ́ni ó láti náà níbi abúlé lòdì òfin ẹ̀yẹ náà ló ti ń wí gbogbo nǹkan tó wù yẹn olójú bẹ̀rẹ̀ lábẹ́ ẹ̀yẹ ọ̀wọ́ àbí àti ilé ẹ̀ máa ń ti bẹ́ẹ̀ máa sọ káwọn gómìnà kò sí ọ̀dọ̀ yìí rẹ ọbẹ̀rẹ̀ láti rẹ̀ àbáwọn ọ̀jọba wẹ́ẹ́ pé tọ́lú mi tọ́ bá bàrí báyìí iṣẹ́ ti ẹ̀ bẹ̀rẹ̀ látòrí kọ́sà máa bú àwọn sílé náà àwọn rẹ́ẹ̀mù. ẹ jẹ́ ká tó síwájú ara olójú bẹ̀rẹ̀ láti bẹ̀. ẹ ọ̀pọ̀lọ̀ yẹn ní ọ̀sáájú wàhálà tabatẹ́lá tí wọ́n ń gbogbo àwọn aburú àwọn tó wà ga tí wọ́n ń sojọ́ tí wọ́n ń sojọ́ tí wọ́n ń sojọ́ ẹnìkan owó ọ̀rá yìí iṣẹ́ lòun bá ń ṣe tọ́wọ́ sọ wípé ojú rẹ̀ rí bákan ìwú rẹ̀ rí bákan ẹnìkan sọ pé fún hmm, ìyá àjọ ojú ra wa ni. irú ẹni tí wọ́n ti wá lọ sọ̀rọ̀ aláṣẹ láì dáa fún yẹn ìyẹn kẹ́ wà bẹ́ẹ̀ pé wò ní ti gbogbo bá bàtà pé gbogbo tẹ̀tẹ̀ sọ kó sì tẹ̀tẹ̀ fún mi lójú èmi wọ́n ní wọ́n bọ̀ wá kàmí níbí náà bàbá dé báyìí ó sì mú tòmátò yọ ọ́ lẹ́ẹ̀mọ́ àbí bí ọwọ́ àtà àfà <laughs> tí tòmátò pé fọ́sí di aṣọ wọn lédè bọ́ bá o àbọ̀tá sí bíi bàtà ẹ ẹ ọ̀dọ̀ bíi tòmátò ti wá wọ́n sàkábọ̀ fẹ́ o. ó ti àbábọ̀ kẹ́kọ̀ọ́ fífi lẹ́tà yàtọ̀ sí ìbàdàn ìbàdàn ìdàgbọ́n làwọn ìbí. ẹni pé kòrò jùlọ bíi ti wáyé náà ẹni pé sọ lẹ́kọ̀ọ́ àwọn kan sọ́jà nàìjíríà lọ́dọ̀ wọn kọ́lọ̀ fi ẹ̀wọ̀n sẹ́yìn lẹ́ni sọ́jà ìmọ̀lá ọ̀tá ni ok tó bá tẹ̀ lọ bú bọ́lẹ̀ bọ́yá bá ní ah, àwọn bá sọ́jà àwọn ni ah, pé àti ẹlò ọkù wá ìwọ ọmọ ó kọrí kó kókó bò ọmọ adá òun ká wọn tí wọn parọ́ kókó wá òtún tó àtìgbà wọn padà sọ bẹ́ẹ̀ sí irú irú ń pè lágbára yẹn ẹni tí ó bá ń tẹnu bọ ẹni tí ó bá ní alátẹkẹlò àdúrókẹlò àwọn ẹni tó ń pè láti irú yẹn wọ́n sọ irú nísìnyí wọ́n bá tiẹ̀ wọ́n kílíà rẹ̀ wọ́n bí wúrẹ́ wọ́n kí ààrẹ gbà wọ́n pa gbogbo àwọn eléwúrẹ́ tán tí wọ́n pa gbogbo àwọn alájẹ tán. tó agbára ti yé. mo ní pé olóṣù fún alátẹ̀bí tó ti bẹ̀rẹ̀ òun ni ká máa sọ̀rọ̀ àyè láì dá ẹlòmí ọ̀rọ̀ ayé gbogbo ẹjọ́ yẹn tó wù láyé náà ni pé ẹ́ ẹ̀bí ọ̀wà wọ́n sábẹ́ ọ̀wà kàfẹ́ ìsìlẹ̀ bí ọ̀wà náà wọn ẹjọ́ wọn ráyè rẹ̀ ta ló pe àwọn tí wọ́n wí ìwé yẹn kí ló kí wọ́n pè lọ́rọ̀ ìjọba àwọn tó ń ṣe kí ló tí wọ́n wà ní ìjọba àwọn tẹ̀ka ni bọ́ba tẹ̀ wá tẹ̀kọ́ kí lọ́ra wọ́n ti tẹ̀ka wọ́n tẹ̀ ti gbowó òkà rẹ̀ wọ́n tó ń gbowó ẹjọ́ òsì gbowó òkà torí wọ́lọ́mọ̀ ó ti jèrè ká ẹni tí wọ́n ti fún bẹ́ẹ̀ òsì lọ́fẹ̀ẹ́jọ́ lẹ́yìn kan máa wòran kì í wá sí kùrú ibi tí ń lọ nìyẹn torí bẹ́ẹ̀ ni a máa kọlà á kọlà kó dàbá jìyà ah, kò sí ìyẹn rárá kó dàbá jìyà nítorí rẹ̀ àlè dúró lè ní kùrú òjò torí kì í dẹ́gbẹ́ sọ á ewu tó ń pè ní tẹ̀lé fáláfẹ́ ní màrú ní padà dáná èyí tó bá jẹ́ dáadáa tó bá ní ká má ṣe kó kó jìyà lọ́dọ̀ wọn tó àwọn ìwọlẹ́gbàrá lọ́wọ́. agbàkadà so irú ìyá téèyàn ó sì jẹ téèyàn ó sì gbà ládàá lórí ẹ irú ìyá téèyàn ó jẹ téèyàn ó kàbùkù lórí òun ti ya ìyẹn lẹ alásẹ̀dẹ̀ fi ọwọ́ tà wọ́n gbà fún balabala tí wọ́n á sọ kọ́lọ́ wo ṣe dájọ́ aláìlẹ́yìn ẹ̀fẹ́ káyé yìí ó ṣe ẹ̀fẹ́ lọ́wọ́ oríṣiríṣi ẹ̀fọ́ ẹ̀. àwọn tó lórí kan gbọ́dọ̀ ní àwọn àfáà tó tó tòótọ́ lórí ìlànà súnlẹ̀ tó wọ́n kọ́ inú dúró fáwọn tó wọn lágbára ìgbà yẹn lọ fèsì wọn. tọ́ba tẹ́lẹ̀ tó lẹ̀ lọ fèsì àwọn alábẹ̀ bàbá àfáà búrú ìlà ìsàlẹ̀ àti súnlẹ̀. wọ́n fẹ́ bẹ̀ bí ìwé wù tẹ́ ẹ bá pẹ́ tẹ̀sẹ̀ ìbájà yìí lọ kí lọ́wọ́ wò lè ní kọ́ padà yí padà lójú wọn wá pa yìí lọ bébí ogún àwọn ọ̀sán èèyàn kà sí ìgbé owó ẹ̀mí ẹ̀ wọ́n ní ìbọn ahmed rahimahullah nígbà tí jáde ìjọ kẹfà yìí wọ́n náà wọ́n fẹ́ lọ fèsì aláàtọ̀ ní a àdìmọ́ ẹgbẹ́ mẹ́jẹ gbogbo tó bá wọn nìyí tó bá ti bẹ̀rẹ̀ bínú wá sí lúbí lúbí bàbá ẹgbẹ́ kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀wù ẹ̀wù sọ̀dá kò jìnnú ìgbà tó tẹ̀lé tọ́lọ́ fèsì àwọn ẹ̀yà kẹ́kẹ́ ọ̀pá gbogbogbò ti tù ní ọ̀pá àwọn ẹ̀fà padà ó ti di ìlú ńlá. Ẹ̀mí kẹ̀kẹ́ wá sẹ̀ yìí lọ́rùn tí ò nílò ẹ̀tí wá gbára tó tó ti tẹ̀ dàrú. Tọ́ọ̀gì yà tọ́ọ̀gì burúkú yẹn. Agbára ni yẹn. Àwọn afẹ́kùbọ̀ yẹn náà àti ti kọ̀gáàdì àwọn ẹ̀wọ̀n tó ń darí láàmú sí. Àwọn tó ṣe é pé ìṣesí tí wọ́n ní kí wọ́n máa mú ẹ̀jẹ̀ ara wọn kalẹ̀ kí wọ́n máa mú ẹ̀jẹ̀ ní kí wọ́n gbé ibú báyìí kí wọ́n máa pa ẹ̀yẹ́ nù. nígbà wo orí sẹ́ńtì mọ́ báyìí ọkọ̀ káàkiri wọ́n máa yí gbogbo ẹ̀kọ́ káàkiri ẹ wá wò ní gbogbo ayé àrùn ẹ̀jẹ̀ tó wá nílé ẹjọ́ ọ̀sán níbi ìjọba yóò tó ti sẹ́kù kẹ́ ẹ̀jẹ̀ lẹ́sà lọ́la sàlámọ́ ọlọ́run dàpọ̀ fún wa ní fọ́kànbalẹ̀ ọ̀ ní gbogbo orílẹ̀ wa lórílẹ̀-èdè nàìjíríà sòtòrí bẹ́ẹ̀ dídá bẹ́ẹ̀ ó dá tí wọ́n bá láwọn ọba wa wí lórí ẹ̀ tọ́ àgbàkadà fọ́rẹ́sì wa pàápàá jùlọ àyíká bẹ́ẹ̀ ìsìnbà wà pẹ́ tó bẹ̀rẹ̀ ìsìnbà méjì ìsìnbà àkọ́kọ́ tí wọ́n bá ga rárá kò síbà kẹ́kẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá tún fàṣẹ jùlọ kò síbà kẹ́kẹ́ bẹ́ẹ̀. Allahu a'lam bóyá ìdáhùn ìjọba wa gbójú wò nìyẹn táwọn fi fọ pápátá lórí pé ìdábẹ́ báyìí kọ́ kíkọ́ wọn sọ nílé ìbò kálọ́ rẹ̀ ti kọ́ ni wọ́n pè é. nọ ó lé kọ́ ni wọ́n pè pé kí ìyẹn para obìnrin jẹ́ ni wọ́n pè é. ilé ẹ̀ sọ́kùsà láìláì pé wọ́n ń pàtí obìnrin jẹ́. ẹ ayé wọ́n ní ọba ń fani kankan wa ìṣe sí nìyẹ o tó ṣe yí pé nǹkan tó jẹ ẹ tó jẹ rere àṣetáàbí ṣe ń jẹ lórúkọ burúkú ẹ̀dígẹ́sì ńlọ wá jẹ dáadáa àbí ewu tó jẹ lábúrú àgbọ̀dé kọ̀tọ̀dà ẹ̀wù bí rọ sínìsì wọ́n lè pè ní ọ̀pẹ́ yìí wọ́n lè pè ní gbáyagíyagí gbọ́dọ̀ ìjọba bí kéèyàn kú sí ilé ẹnikẹ́ni bẹ́ẹ̀ àyíká bẹ́ẹ̀ kó bèrè ajé kó bèrè kékeré o kò yà láṣẹ o láburú kàdí bẹ́ẹ̀ bí àyíká bẹ́ẹ̀ kó bèrè. káwa ti sàtẹ́wó ni ọ̀tọ̀ mẹ́fẹ́ ti wà lọ́lọ́gbọ̀n gbé ọ̀la àtẹ́kọ̀rọ̀ gbòógì rẹ̀ ẹ má sùn mọ́ kílẹ̀ o ẹ má sùn mọ́ sílẹ̀ níbi bẹ́ẹ̀ tẹ̀ ṣe. sẹ́ni tára rẹ̀ wá ń lé lórí pé kò ní kọ̀ńtúrò ọfẹ fẹ́ da ya yàrá yóò gbà yóò fẹ́ máa lè pàwọ́ pàwọ́ rẹ̀ ló fẹ́rẹ́ bá. níbo ni wọ́n apàdà já yóò tó pé akóba níwájú ọlọ́run aburú mi ó bẹ kí fà irú kìtàdù tó wà láwọn àyè gẹbi ilẹ̀ Sudan àwọn dábì òye náà ni ó tọ́wọ́ fi hàn kìtàdù fìràwù wọ́n fa ayẹyẹ kẹyẹ kan wọ́n á rẹ̀ pa tọ́ba dìgbà tó di pé yóò ṣe kéde wọ́n lọ pé ìtẹ̀ padà wọ́n bá fẹ́ lọ́kọ̀ irú rẹ̀ ni ọ́sẹ̀ sùn ní ọmọ àgbẹ̀ pé ya Ahmed bìláyà alẹ́ ti dà fàràkà àkìlẹ̀ yọ́n lè wàá sọ fún ọ ní pé ó kú wàhálà tó kún rẹ̀ sí láti gbà yóò lọ́ba ti padà parí ìbí fẹ́ sùn sí èmi kò sílẹ̀ kò sí gbọ́. ọ̀bá jẹ́ owó sí. ìyàwó tó ṣe pé bí wọ́n ti ń jaládùn rẹ̀ ó yẹ kó dẹ̀ máa jaládùn rẹ̀ ẹjọ́ máa jaládùn ara yín. ìyẹn lọ́wọ́ sọ fún òfin múra tòun fẹ́ sùn. òkú wàhálà lọ́ba padà parí ìlẹ̀kùn ìbí fẹ́ sùn sí èmi. àwọn àpàdé gbọ́ bá dárọ̀ la. lẹ́yìn àti àárẹ̀ àti kò ní fílẹ̀ gan ojú ẹyọ kẹlẹ wa wọ ọyẹ kó wa lọ bá wọn àbá wa àwọn mùsùlùmí kọ́ lóògbé gbọ́ tí ara àwọn ẹni tó fi pé wọ́n ti jẹ tírénì dáadáa tí wọ́n mọ̀ láyé kọ́ mọ̀ wá síbi àwọn bá sọ pé sam ẹ̀yà bíi ti dé báyìí àwọn wọ ẹ̀wọ̀ báyìí wọ́n ń lọ́wọ́ ọba ṣáàdùn ìtàhálà ọlọ́run bá jẹ wọ́n rí iṣẹ́ o lórí àwọn mùsùlùmí débi pé wọ́n á máa jẹ wá níyà nípa àti súnà àdébí sọlọ àtàlà ìgbèrè lẹ. báàbù káfíńtì mẹ́ta aláwọ̀ ti tó yẹ kó yí àwọn aláṣẹ wa àti àwọn ẹni tó kà kíyèsí wọn lórí alábọ̀rí rẹ̀ tí wọ́n lè fún yẹ ọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n sì lè mú ọ̀dà nínú ìgbà rẹ̀. àdúrà ni a máa fi fún ọ bí ẹ ṣe pèlè wọn. ọ̀nì báàbù káfíńtì mẹ́ta eléyìí fẹ́ sọ nípa pé kárẹ̀ ńlẹ̀ fún bèrè díẹ̀ tí wọ́n kọ́ la abẹ́kùn ara ti díẹ̀ ọ̀gẹ̀ kò bẹ̀ tí èsì àbúwọlé yẹ́yẹ́ wọ́n lè hajjá kan náà mọ́sá fún ìsmáyìn. حدثنا عبد الواحد قال حدثنا عبد بن هاري الكوفة حدث وليد بن قراب قالت حدثتني ام المهاجر قالت فعقد عليها عثمان الاسلام فلم يكثر من الغي وغير اخرى فقال عثمان اذهبوا فاحفظوهما فتهجروهما لا قال حدثنا على موسى بن اسماعيل موسى بن اسماعيل هو حديث الشواء قال عبد الواحد جنازه الرهيبه حديث يا bí àti kúfà nínú àwọn ará kúfà ọ̀sọ̀ fún àwọn ìyá arúgbó tá a wí wọ́n jẹ́ ya ya àlẹ́ ìbúdó kúrán pé ìpè lọ́mọ kẹrẹkẹrẹ ìkànnì àlàsùnmọ́ ò láàtọ̀ àlà ọdí rẹ̀ kúrán lòun lẹ jẹ́ pé ìpè lọ́mọ kẹrẹkẹrẹ o. wọ́n lọ sọ pé mo sùn hàn ìyẹn sọ fún mi ó lè sùn bíìtù láàrin àwọn obìnrin róòmù kan ó kó mi papọ̀ mọ́ wọn. Usman wá fi Islam lọ wá pé ká fi Islam kọ̀ wá sẹ́ni kankan tó gba Islam yàtọ̀ sẹ́mi àtúfẹ́ lórí. Usman wá sọ wípé ṣíṣàbù fídù hùnà àwọn méjèèjì yẹ mú wọn lọ ẹ lọ rẹ abẹ wọn díẹ̀ tí wọn lọ gé díẹ̀ bẹ́ẹ̀ ìyá obìnrin yẹn tí wọ́n kọlà abẹ́ fún wọn tí wọ́n rẹ̀ lẹ̀ díẹ̀ wọ́n tọ́ irú òhun náà kẹ́sì gbọ́ wọn pẹ̀lú pé kí wọ́n wẹ̀wẹ̀ Islam. nínú àgbáyé náà bá dùn hadith Imam Nawawi rahimahullahu ta'ala ọ̀lẹ́ rẹ̀ ó tó fi dandan nípa ọkùnrin mo ti pé gbogbo àwọn tó gbó wọ́n ti pè yẹn òun ni ká gé kó mbẹ débi pé gbogbo àkàṣàfà orí nǹkan ọkùnrin yẹn tí ó fi hàn dà bí wọn ti fọlá àtọkùnrin yẹn ẹ wá rí tòmìnrin ewu tó fi dẹdẹ bẹ wọn ni kí wọn fẹ gé ìpín kékeré kan níbi àwọn tí bẹ ní òkè ojú ara rẹ bí yẹn gbọ́ kéèyàn lè rí sí mi ò ọgbẹ́ jẹ́ wàhálà bíi eléyìí jẹ́ ẹ̀kọ́ tọ́kẹ́ wa bẹ́lẹ̀ ní igbe èyí ò ti lé mọ́ kó gbóra lórí tọ́mọ bá kéré kó súnmọ́ kọ́ máa hẹ̀ tó bá kú púpọ̀ jù ó bẹ̀rẹ̀ pé nípa ìyẹn díẹ̀ sódà má wọlé tó bá kéré bá wà ní tí ti torí tó àgbà kọ̀ tó ti pẹ́ lómi padà lọ ewu tágbára rẹ̀ ọ̀ká nípa obìnrin ọwọ́ àfẹ́ láwùjọ wa bí. ọgọ́ra obìnrin tí wọ́n kọ́ là fún ìgbà yìí ìlà sàrà tá a máa ń kọ́ jùlọ àwọn tá a máa ń kọ́ la tá a máa ń lọ gba sàrà lílè bọ́ọ̀bù. ọ̀rọ̀ kéèké wa gba sàrà ẹnì wọ́n èyí ń gbàgbé láti kọ́ ọ̀dà tó tọ́ ni ẹ̀sìn

ìgbé ó sì kí bọ́dún mi orí àyè lẹ́nu àlè bí wọ́n sì kí bọ́dún mi wọ́n tẹ̀ báyìí wọ́n bá ti fọ́ báyìí ọdún tó jò nídìí ìgbéri ó fi sí àgbọ̀ wọ́n gbàlérò pẹ̀lú ẹ̀ bí kò fi dá ní. adájẹ́ tó bàbá ní tó wọ́n fún yẹn sára tọmọ bá tó wá kéré èèyàn ò ní mọ̀ nínú àwọn àìsàn tó wà fẹ́ẹ́ pé pé ọ̀gọ̀ọ̀rọ̀ ń dún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá yẹn bí omi tá ń ṣe bù lọ́pọ̀ jù tí ì bá ń bá àwọn kéékèèké láwọn aṣọ bbc àti kékeré ìgbà gbọ́gbọ́ lóbi ni pé ọkùnrin bíi bí ọba fẹ́ àwọn onídìí ọba afárá tó tóun gbé lọ fún ọmọ obìnrin onígẹ̀rẹ̀gẹ̀rẹ̀ àtẹ̀sẹ̀ lẹ́nu torí wọn rí láàdì kọ dáadáa ó bẹ pé ìjọba òdì ní ìlú ọtí wa lọ́wọ́ rẹ̀ kẹ́ ọlọ́run ó balẹ̀ darí àwọn tí wọ́n ń sàlàyé ẹ̀fẹ́ tí wọ́n sì lè tẹ̀lé òdodo ẹ̀sìn yẹn ṣá. bọ́lá bá rèé dídí à ọ̀pọ̀lọpọ̀ àwọn làyé fi síkì wà bẹ̀ jẹ́sí à. ṣé wọ́n pọ̀lọpọ̀ àwọn yàrá yẹn tí wọ́n bá ti lọ́ra pẹ̀ tó sùn bọ́wọ́. tọ́ba ti lórí báyìí bàbá ọ̀pá ti pàdé tún di ìtò tàbí bọ̀ dáa bẹ́ẹ̀. èyí á yí bẹ́ẹ̀ tó owó orí o. ẹ ẹ ọkọ wọn bí ọkọ wọn bí ẹ mi ah bàbá mi lọkọ yìí ẹ mi lọkọ mi. wọ́n wáyé wípé àwọn ọkùnrin sì náà bàbá gbà ní àlẹ́ ọ̀ kiri wọ́n àwọn ọkùnrin sí wàhálà tó èyí ti yí kò ní ẹgbẹ́ lẹ́la ọ̀gá yẹn tó bá kọ́ lágbàdì yọ kẹ̀kẹ́ lẹ́sẹ̀ ti di kí wọ́n bá wọn lu yàrá. ẹ ò kéjì jùlọ yẹ fún mi. ẹ bá bọ̀ bá ti bí nìkan bẹ́ẹ̀ wá. ìwọ tí yàrá yẹn ló ti fi lọ ọbẹ̀ bí bọ̀ bí lálẹ́. tí ọba ti di kébù kága bó lóyún lóyún lóyún kàlá. ìyá kẹ àjọ máa ń sọ̀rọ̀ gbàdé ọlọ́run gbàdé ẹ̀ akọ òye pé ẹgbẹ́ òun bá ti lé náà ní kódà káwọn fi pé ọdún márùn-ún báyìí ń bọ̀ kò tẹ́ ìwé mi ò wà. so mistake ti tún máa wáyé nìyẹn òun ní ìfàtújù bọ́ ohun tó dẹ̀ pín dandan ni kí wọ́n ra kí awọ ti pẹ́ lókè yẹn kékeré wọ́n kì í gbò ìyẹn níbi tara tó bẹ̀rẹ̀. kí ni wàá nìdí pàtàkì tó wà bí kákọlà yẹn lùtùtù olùdùdù ìwúsẹ́sì bá ní àti káṣe sísọ̀rọ̀ yẹn ní kárí ti pàtàkì fún bẹ̀tẹ̀ eléyìí ti ti pàtàkì. nílò ní pàtàkì òun ni nìkan kò lè jẹ́ kí tọ̀ máa tẹ́ lára. bákan náà tààdí ìlú ṣẹlẹ̀ adùn ṣé ọ̀rẹ́ pílẹ́ǹtì rẹ̀ ní àná bákan náà yóò fún mi ọkùnrin ó lè máa dénú àpòlùkẹ́ obìnrin ọkùnrin báyìí lè dán sẹ́yìn kátàkátì yẹn fún bẹ́ẹ̀ kò ní rọrùn láti fi dánwò alábìlẹ̀ ọ̀rẹ́ bí ọwọ́ àtẹ́ni kátàkátì tàbí gbogbo ìgẹ̀dọ̀ fẹ́ gbé sára rẹ̀ èdè ọ̀tọ́pọ̀ lára ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ló ti kó lù kátàkátì èwo ní obìnrin ó lù ọláyé sí dáàbò kìíní so ajá sí pé hikima wà bẹ́ẹ̀. alimami rọọsi rọṣimọfọlọ wọn ní sẹẹrí kìíní èyí tí ń bẹ ní orí ti tàwọn ọkùnrin yẹn kọwé ìyàtọ̀ sí ìfúramọ́ rẹ̀ máa ń lágbára yẹri pé máa ń lágbára gan yóò tètè yóò máa tètè mọ̀ yóò máa tètè gbéra gan. olùfọwọ́ dáhùn ti sóra tàbí lọ fún fa. تقوي اللذة إلا المباشرة وإذا قطعت صلبت الحشفة وضعفت اللذة ẹtù wọ ikú ọkẹtù ilé àtúntò ti fẹẹ jọ tọrọ obìnrin rẹ. ẹ bá wọlé bí àwọn àpá àwọn agbẹ̀rẹ̀ ni wọ́n pè lẹ̀ yìí mọ̀ pé àwọn ìjọba wa tí wọ́n bá padà rí àwọn àkọ́yìnrú yìí gẹ̀ èyí tó súnmọ́ ìṣàlá wọ́n pàṣẹ lórí ọ̀rọ̀. ẹ̀gbẹ́ àpá aráàlú àwọn kẹlẹ lórí àwọn dókítà ó ti ti kíní káàkiri yẹn tí bá ń bẹ lára ọ̀sẹ̀ tí wọn kì í kó bẹ́ẹ̀ ìsọwọ́ sára rẹ̀ ó bá fi gbéra àtijọ́ wọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti gé kíní yẹn kó bẹ́ẹ̀ kíní ìjọlọ ni tí wọ́n bá ti gé kó bẹ́ẹ̀ ara yẹn kíní ara ọkùnrin gẹ́gẹ́ yóò yóò sọ jù dáadáa ṣùgbọ́n adùn gbígbéra ni ọ̀rọ̀ rẹ̀ ní kalẹ̀ yẹtẹ olóṣù ta òfin ẹ̀sìn wa mú téèyàn ní torí kẹrẹkẹrẹ. bọ̀lọ̀kọ́ díẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe pa kíkí adùn yóò máa jásí pé kíní yẹn wà láàrin àti ìfọ̀rọ̀ pé wọ́n tẹ̀ fúrẹ̀. oníjàsí bá wọn máa ti pẹpẹpẹ ní gbogbo ògbà pé kò mọ bọ́ọ̀tọ̀ ẹ̀yàwó ilé àti ìgbà tí wọ́n gbé àdọ́dọ́ rẹ̀ ìyàwó àdúgbò ẹ̀tọ́ àwọn ọ̀gá dọ̀dọ̀ rẹ̀ ọmọ tó sùn lọ́dẹ ẹ̀mọ̀ fáwọn kẹfà ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn ọmọ tó sùn lọ́dẹ báyìí yọ máa lọ yẹjú wọn lọ ẹni tó ọba jẹ́ àgbẹ̀dọ̀ rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lè ṣùgbọ́n tó ọba ti jẹ́ àgbẹ̀dọ̀ yẹn kí ni ara yẹn ó lè yọ wà láàrin kò lè jù kò sékéde o lè pọ̀ jù wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti tóbi èyí tó ṣe wípé wọ́n jẹ́ hadith Mu'atiyya wọ́n ní Mu'atiyya yìí bí máa ń gbé díẹ̀ díẹ̀ kú níbi ara obìnrin ìyójú ara yọ̀rọ̀ ara rẹ̀ díẹ̀ lẹ̀ wọ́n lọ sọ sálámà ń sọ pé ní xixi rẹ̀ ń lẹ̀ díẹ̀ ni wọ́n láti kìkì má jẹ́ ojì lẹ̀ tọ́bí tẹ̀lé àlàyé tí mo sọ yìí fa innahu azdaru lil wajh jẹ́ kí ojú rẹ̀ tutù yẹn ni pé kò ní ya aláṣẹwó sábà máa lè pàpàpà wà á rọ ìdẹ́ntà òjẹ ọkọ rẹ dẹ́sí tó máa gbádùn rẹ yẹn ni pé yọ da nínú ìbálò sọgbọrọ bá rí ẹdí ajá gbígbé àtọkùnrin àtọkùnrin ó gbàdá tó gbé bí kẹlẹ lọ gbàdá lọ jásí ipa kíkọlà ẹni wọn bá ti kọlà fún àpàǹfà lára rẹ wọn máa ṣe kò tí ẹ nílé kọńtò ara rẹ wọn á fi tú òkọlọ lẹ́yìn náà ìdìtọ̀ tí wọ́n máa dún bẹ́ẹ̀ àwọn olùdíje ìyẹn gẹ́gẹ́ máa lágbára tí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ tọ́ba dúró síbẹ̀ tọ́gbẹ́ mọ́ bẹ́ẹ̀ tó fi la àwọn làwọn ẹni kó náà ò lè padà bí problem. báwo ní àwa ti fìlìkítà kára ti ká oúnjẹ dé àti àlámòyí dá kásọ̀. ìpele. nígbà tí yẹn bá ti kéde òtí yẹn bá dábẹ́ ìdábẹ́ حدثنا عن kàìdá زكريا بن يحيى حدثنا زكريا بن يحيى قال حدثنا أبو سامة عن عمرو بن حمزة قال أخبر ابن سالم قال ختنني ابن عمر أنا والنعيمة فذبح علينا قرشا فلقد رأيتنا وإنا لنجهل لنجهل به على السفيان أنزلها عنا الشراء. Ọyọ Hadada Zakariya Adẹ̀rí Hadithi ọlẹ̀ nítorí lílẹ̀ Umar bin Hamza. Ibn Abi Shayba ló fa Hadithi jáde lọ́fà yọ. Wọ́n ní Zakariya bin Yahya Haddatha Adéwòdì Abu Usama sọ fún Alásọ̀dọ̀ Amr bin Hamza. Ó ní Sálì Bùsùn fi nírò. Ìgbìyànjú lẹ́yìn fún Umar ọ̀dà bẹ́ẹ̀ fún ibi àtìlẹ́yìn ọwọ́ apá àgbò nígbà tó ti bẹ́ẹ̀. wọ́n lòun rí wa wà ìtẹ̀ lànàjì zẹ́lú bí i àdàtúmíà àdàbàhà àdà kàfíà. àwa yọ sẹ̀sẹ̀ báyìí ní àá àtúnlá ìbúrò wọ́n rúwà sí kiri ọpẹrẹ nígbà tó ti abẹ́ fún wa. ìdá kẹ̀kọ́ lọ́dọ̀ àwọn ìyá wa ni kó gbọ́ wọn máa jẹrẹ lọ. Ah, ọ̀sẹ̀ ẹ̀kọ́ la tó ń jẹrẹ báyìí àdìgbò ọmọ pé kẹ́ ti jẹrẹ fún wọn ní sọgbọn táwọn hadithi wọn àdọ́ọ̀fì ọdọọrọ bìnrin hajjá wọn làwọn àrùbí àgọ́fẹ̀fẹ̀ yẹn lè fún yẹn ló jẹ náà torí bẹ́ẹ̀ kọ́la àti wípé èyàn lè bá yẹn sọ jẹ ha tó ti pé ọbẹ̀ nìkan tó yá ọba ń ṣe lẹ́yìn náà ni wípé èyàn lè fi dúdú hàn bí mo dẹ̀ sábà ti sàlẹ̀ wọlé tó yóò fi tọ̀ ara alẹ́ lẹ́jọ́ bàtà pẹ̀lú pé àwọn èèyàn wá sí àpèjẹ lọ́dún yìí fẹ́yẹ jákàlá èèyàn ká dó òfin kìtà. حدثنا أشرف قال أخبرني ابن واحد قال أخبرني عمرو أن أن بكير حدثه أن أم علقمة أخبرته أن بنات عقل عائشة فتنا وقيل لعائشة ألا ندع لهن من يلهن قالت بلى فأرسلت إلى أبي فأتاهن فمرت عائشة في البيت فرأته يتظلم ويشرب رأسه شربا وكان ذا الشعر كثير فقالت أف شيطان أخرجوه أخرجوه. أوه حدثني أصلا اللهو في الختان wọ́n ló tún débẹ̀ báwọn mi wá tó máa ṣeré nítorí pé wọ́n dábẹ́ bí àdúgbò máa dábẹ́ ọwọ́ fi bẹ̀rẹ̀ tó àtúfẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ pé sódún débi kájó àgbẹ̀ tó ń jẹ sí wọ́n sí sódún kẹjọ lórí pé wọ́n dáadẹ́. wọ́n ní asùnà hajjá sálẹ̀ wọ́n ní akhbara ibn Wahab ọkùnrin rò àmúrú wọ́n ní adé kùkéra ẹni tó ń pè ní kùkéru yẹn hajjá sàwọ́ sọ fún ògbé alikọ́mà ọkùnrin ní rò pé àwọn ọmọbìnrin arákùnrin ni. àbí arákùnrin Aisha bá a ti rí kó ti wọ́n wọ́n wá sọ fún àyíṣà ìgbé aláàdẹ́dẹ̀ ọ̀hún làhùnlẹ̀ lọ́yọ̀ èdè sáàdì kẹsẹ́ nìkan tí wọ́n máa wọ ẹni yìí gbàgbéra tó omi ní máa mọ́ pa abẹ́dídá yìí gbogbo eléyìí rẹ̀ fi túmọ̀ pé àti wọn máa ń ká ìgbàdí ẹ̀gbọ́n tó dá lẹ́yìn kọ́ọ̀lẹ̀ mẹ́lẹ̀ tó ní bẹ́ẹ̀ wọ́n ní ọwọ́ ara ti sí àdí wọ́n lè nìyẹn wá bá wọn ọwọ́ fọmọ́rọ̀ ti àyíṣà bìbẹ́ àyíṣà wa kọjá nílé yẹn ọwọ́ ara nìyẹn ti ń kọrin wọ́n yìí hábìlì kò rà sọ̀rọ̀ tọ́rọ́bà bẹ̀rẹ̀ sí lérí ibi yóò ti nìyẹn. ọ̀kà náà bá ti àìrí kẹ̀kẹ́ ìyẹn ti máa kọrin púpọ̀ ó lè àwọn àìsàn wa ní àhà ah, ah, ó fi sí ọ̀rẹ́ ṣètò àti sani màdíọ̀ ẹ̀kúrìdúhù ẹ̀kúrìdúhù ẹlẹ́bọ̀nì ẹlẹ́bọ̀nì àóríkẹ̀ lórí ìbádámẹ́ ẹ̀yẹ ipò eléyà ó là lè yọ ayọ̀ ṣẹ̀ṣẹ̀ náà àbórí tó bá lẹ́tọ̀ tó ní í ṣe pẹ̀lú dídá bẹ́ẹ̀ láti lè fi gba àwọn ọmọbìnrin yẹn láti ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ jáde pẹ́ni tí wọ́n kọrin ní obìnrin ní ọ̀jẹ̀ láàrin àwọn obìnrin kìí sọkùnrin aláìníla káyè tẹ̀lé wàá mọ̀ bẹ́ẹ̀ ẹ̀fọ́ àwọn ọkùnrin aláìníla káyè ẹ̀rẹ́ máa sọ pé ẹ̀ òfàtàlà òfàtàlà kéde kan òfàdínì ẹ̀ ayébímọ kéde kan gbogbo àwọn jágunjágun àwọn kò yẹ ṣe gbogbo nínú àwọn eléyà ọ̀daràn ni wọ́n. obìnrin ní ọkùnrin láàrin kíni o láàrin àwọn obìnrin. bákan náà àtùgbọ́ yín bẹ̀ pé àtẹ́tọ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ nítorí orin tí kọ yẹn níbi táwọn obìnrin wà ẹlẹ́bọ̀dẹ̀. wọ́n bá ṣe tá a nìyí gẹ́gẹ́ bí àyíṣà tó sọ̀rọ̀ bí ọlọ́run ṣọlá àǹkà. lẹ́yìn náà ni pé a ti torí pé akẹ́kọ̀ọ́ di ká dákẹ́ ẹnìkan bá fẹ́ ṣe kárù àgbájọ ọ̀rọ̀ rí i pé tọ́ bá fẹ́ ṣe ìkárù ń yẹn ní yẹ lọ́wọ́ kò ní dákẹ́ o àdó báyìí tá a fi àyè lẹ́kùn àṣìṣe lọ. Bẹ́ẹ̀ni wọ́n gbọ́dọ̀ yẹn bá gbé tàbí yẹn sí ọjà tẹ́lẹ̀ ni tàbí tàbí ìjọ ọ̀pọ̀ fún dáadáa lẹ́tà àwọn obìnrin náà wà máa ṣe sọ̀rọ̀ bó ti ń sìn wọ́n dẹ̀ ti di là lórí torobìnrin àtobìnrin ọ̀gbọ́dọ̀ wo ìhòòhò ara wọn ọkùnrin àtọkùnrin ọ̀gbọ́dọ̀ wo ìhòòhò ara wọn ọkọ lè wo ìhòòhò ìyàwó ìyàwó lè wo ìhòòhò ọkọ ẹ̀ sọ̀rọ̀ bó ti yé ṣùgbọ́n rẹ̀ lè yóò di là lórí ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀tà ọ̀rọ̀ so ìwọ ọba ni wọn fẹ́ gé yẹn yóò sì fún ọyọ lè yóò di bàlágà so yóò ọjà bẹ mú pé pàṣẹ yẹn náà tọ́ba lè gé fún rẹ̀ ṣùgbọ́n ó jìnà wọ́n ní tọ́ba lè gé fún rẹ̀ lè ṣe. Thank lọ́sùn tó bá wọ́n sọ́lá lọ́sùn rẹ̀ pé pé ya tó tó ń mú rẹ̀ síta ọjọ́ kẹta ọjọ́ kẹrin wọn ni. Ṣé ìwé náà lè fún bí ìgbàlá rẹ̀? Káṣí ẹ̀ sọ wípé afẹ́fọ́ yá bẹ́ẹ̀ jọ́ kéje yẹn sì wà. Pẹ̀lú hadith ìdájọ́ kó tó méjì yẹn bẹ̀ wọ́n padà tóra wọn lágbára hadith yẹn padà lágbára tó ń dé dáradá pé hadith ìdájọ́ kalẹ̀ lórí. Kòròbá yẹn di rẹ̀ jọ́ kéje yẹn gẹ̀ ti sáré kọ́ ìyẹn ti yá ju ọlọ́run àìlọ́ tọ́wọ́ tó wá pẹ́ ọ̀dà púpọ̀ sí sọ̀tùgbọ́n kọ̀ gbọ́dọ̀ pẹ́ débi tọ́wọ́ wa ti máa gbàlájà ìyẹn ti lágbára dáhùn. Àwọn ọmọ kékeré tó lọ fẹ́ ó sẹ̀tọ́ ò lè fẹ́ nà pẹ̀lú ayáfàkùsọ láti ta máa ń kàbọ̀ gbogbo gbà yẹn gbígbé àwọn obìnrin tó ṣe yí pé wọn ò sálejò ìtumọ̀ rẹ̀ lọ́mọ tó ṣe pọ̀ fẹ́ ọmọ pé ní títí oníṣẹ́ lọ́sàtọ̀ ìwọ náà ló di bàbá tó ó lè fẹ́ ẹ́ mo sí wàhálà má sọ yìí kí ẹ fún ẹ ṣùgbọ́n wàá ní sùúrù tí ó fi kú bí ọdún méjì tí a ti bẹ̀ sọ́sọ́ torí ohun tí wọ́n fi ń yé wa náà nìyí pé ọmọbìnrin ó lè gbé ọkùnrin ọba àga tó ní ọba akọdún méjì tí ó ti rẹ̀. abẹ́ ti kẹ́ni kì í ṣe pé bẹ́ẹ̀ ẹ̀sìpẹ́sẹ̀ ti kẹ́ láàbù mọ́tò ti pé yọ̀ọ́ba ti kéré yọ̀ọ́ba ti lọ́kọ̀ láyà tó lọ́wọ́ àná. ẹni wa ó yẹ kó sì ó lè fẹ́ lórí ẹ̀rọ ìlú àdánwò àbá ó yá wá pé lórí orí òkè láàrin àgbègbè ọdún kìnìyàn ó yẹ kó wọjà tó wá lórí bẹ̀rẹ̀ ló wá tó fi kú orí rẹ̀ yìí ọwọ́ akó sórí orí àwọn ti àdúgbò kódà kọ́ báyìí kódà kọ́ ságbèrè bẹ́ẹ̀ ẹ̀fẹ́ lómi ìyá wèrè ni ó lè lọ di obìnrin mọ́lẹ̀ o wèrè dẹ́ àgbọ̀rọ̀ gbèrú rẹ̀ kàkà sọ fáwọn ti bílálà fún àbálẹ̀ ló gbọ̀ ọ̀rẹ́ ti báyìí láyà àfẹ́ bí obìnrin ti ní kọ́ fẹ́ súra ó yẹ kó fẹ́rẹ́ gé lórí wọn náà tó tó tó wò bí mẹ́ta lẹ́ẹ̀dá ọ̀dẹ̀ yẹn ju ẹ̀ tó rúkì àdó nìkan ọ̀bọ̀ tí ọlọ́run ti gbé gègé rẹ̀ tó dé wọ́n ní kọ́ ó ṣe dà kó ṣe dà obìnrin bá bímọ.

wọn àwọn àgbà pé lásìkò bá ti tó owó ọ̀hà ní ti gbọ́dọ̀ máa tó rẹ̀ pé ọlọ́run látà pé mo ti pé fọ́ọ̀tì báyọ̀ èmi ilé báyìí náà lọ́fẹ̀ẹ́ kù òbí wọn ká máa dùn lọ lásìkò rẹ̀ bá tó báyọ̀ ó mo fẹ̀ ẹ ọ̀sẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ lánàá òun náà ni pé wọ́n ṣe ogójì ọjọ́ wọ́n ti kọ́kọ́ wọ́n dákàrà nígbà ya wọ́n sọ dúkà wọ́n máa ti lọ bẹ́ẹ̀ pé ọlọ́jọ́ ní ìjọ kan ò fẹ́ wèrè wèrè ah ẹ̀yin bọ́lá dára kòkò sílù rẹ̀ rárá lójú kan ó jẹ́ àdínkọ̀ lọ́wọ́ ọlọ́wọ́. Títí ọ̀rọ̀ abẹ́jọ́ kan ní mi ò mú yá àwọn àbẹ́ ìṣòro ìdí oúnjẹ náà lò sí. Bí ẹgbẹ́ ìlẹ́tọ̀ bá dáhùn para wọn, kódà kí wọ́n má tàbí wọn ara wọn ò mọ̀ ní ọ̀hún ìfúra wọn lẹ́sẹ̀ kò sí pé bí wọ́n bá já abẹ́kùn olóògùn kò ní dá. aṣọ wọ́ọ̀sì. kí àwọn ọmọ wà ní ẹgbẹ́ tó ṣọ̀dá tó tó lè má lọ́sẹ̀ pé wọ́n bá já abẹ́kùn olóògùn èyí àgbótú sí ibi yẹn rẹ àtúlágara èyí àgbà pé ọ̀rọ̀ àti ti sọ́lọ́ ọ̀rọ̀ àtàlà kò lè jẹ́ àtọ̀dà tó láéláé ó fi gbàdá àtìrí kó rinlẹ̀ kọ́ wá látọ̀tọ̀ ẹ̀ kábà wà pẹ́pẹ́pẹ́ wù irú ìdájọ́ ẹni yẹn yàrá ìfọ́kùnrin akọ́lẹ̀ ni láyọ̀ ọ̀ṣàbà ìdájọ́ àwọn èèyàn díẹ̀ kì í ṣe a lè ṣàkíyèsí kẹrin tó pọ̀ yẹn ní kókó sẹ́wọ̀n nísì ẹ máa rí náà kókó pẹ̀lú fíkì wọ́n máa sọ̀rọ̀ haid wọ́n máa sọ̀rọ̀ nìfà wọ́n dẹ̀ wà sọ̀rọ̀ obìnrin tí èsì haid tí èsì nìfà. tòkí la fẹ́ máa sọ fún àtàwé rè ọmọ lásánẹ̀ láàbì tò dẹ̀ wá bẹ́ẹ̀ fún àdá ẹlẹ́kìnnà hàtìk ọkẹ̀ ìjà ní pé tí bá fẹ́ kí nípa sípáàmù tí wọ́n ṣe ó dà yọ bẹ́ẹ̀ lè jọ kí wọ́n tẹ̀ ra ṣe fásitù alẹ́ ti kẹ́ fásitù òun ti di gbẹrẹ báyìí láti kí wọ́n bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n láti ìdìyà ni lílo hakíkọ́ tilka sunna káfí máàkì sunna alẹ́ ti kẹ́ ẹ̀ wọ́n ní àkọ́tún tí wọ́n dá àtìgbọ́ àrùn ọlọ́run tó kéde ibi ẹ̀sìn táwọn ọmọ obìnrin bí wọ́n ní àjẹpé àti ibi ẹ̀sìn tẹ́kùn sáà náà ìbàdíjẹ́ ìdí á á ṣe ìṣẹ̀lẹ̀ ọjà lórí àbí àpárá àkọ́wá lórí. tí wọ́n fẹ́ẹ́ tún pé àpèjẹ ẹ pé ẹ wá bá jẹ wọ ṣùgbọ́n kì í ṣe dandan o ẹ̀yẹ́ kẹ̀ fún yẹn jẹ́ ni. ó lé kọ́ lọ́nà ọmọdé kò túmọ̀ ọ̀fẹ́ sì jù ọ̀rọ̀ ọmọdé yẹn ń sùn

ẹni tó ń tó sọ̀rọ̀ bá bí àwòrán ẹ̀ kọ́ kàkiri rẹ̀ fájà náà ti wá ló kẹ́ lọ́wọ́ mi ní rókìá bẹ̀tí ó rò tọ̀ pọ̀rọ̀bọ̀ ti ń sì arò tọ̀ àwọn akáfà ti hà yẹn pọ̀rọ̀bọ̀ ti ń sì lọ́wọ́ ẹ̀kọ́ mẹ́sì rókìá rẹ̀ àti àtàwọn ti sọ́lọ́ àtàlámíkà ti wò láti fẹ́lẹ̀ ẹ̀yọ̀ sí sọ pé aláṣẹ wa ti pa wá láṣẹ kúlẹ̀ làwọn mẹ́ta ayé àtàlùkù sí àtàyè àdúgbò kan wọ́n máa jó jẹ fáwọn òkú wa kí wọ́n sọ fáwọn òkú jẹ. àbí wọ́n kẹ́kẹ́ ló ní ìdí ayé àtàlùkù sí ìwọ́n kẹ́kẹ́ ló sì sọ ní ìdí sọ́tò ìfà. ọ̀rọ̀ bá àyè bí ọ̀rọ̀ aláṣẹ òde bíi pé ẹ̀gbọ́ ọ̀rọ̀ ìdúró wà ní. ẹ bàbá àwọn olùmọ̀ ẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sọ fún inú àwọn ẹni tí wọ́n sọ pé kò sí jábẹ́ wọ̀ ṣéfù náà làlùbádà ọ̀sẹ̀ màkọ́lọ́ ọ̀wọ́ àti àtàwọn ọmọ kí wọn kọ̀rọ̀ bó ti ń sìn ẹ̀rọ ìlẹ̀ fáwọn kan bó ti ń sìn ṣéfù náà làlùbádà ọ̀sẹ̀ màkọ́lọ́ ọ̀sẹ̀ ààrẹ àwọn ọmọ tó bá ti kéwòn jàmáà kan á má fi kí mi pẹ̀lú àwọn àhàdíìsì tí wọ́n ní lórí ẹ̀ àdíìsì Abdullahi bin Mas'ud àti eh, fáwọn Hasan al àtàwọn àhàdíìsì àtẹ̀jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ àṣàlá ń bẹ̀rẹ̀ pé ó ń bọ́ ní kéwù dára ọ̀dẹ̀ padà lé ọlọ́tún rẹ̀ ọlọ́kéwù rẹ̀ sọ àtúlẹ́mọ̀ fún ìdílé ọ̀sẹ̀ rẹ̀ afáàtò bá sẹ́ni gbogbo àwọn èèyàn ìlú kọ̀ọ̀kan hà ní wàhálà olùkọ́ mọ̀ wàhálà arọ́ ti di màsúlù mọ́ ìsọ̀lùmọ́ àìsàn lọ́rọ̀ bó ti ń sìn lórí ẹgbẹ́ ọkẹ́ gbogbo àwọn àyíkọ̀ bẹ̀rẹ̀ rí balẹ̀ sí ilá ìmáwá ahmed pẹ̀lú àwọn àhàdìdì ìrún tó yẹ bá gé pẹ̀lẹ́dẹ̀ ìgbéjì ọlọ́lájú kọjá kílọ̀ abẹ́rẹ́ tíkẹ́ẹ̀tì àti àdìdì kàdó ti sọdá kọ̀ àtàwọn àdìdì adẹ́s lọ dó lórí ẹ̀. lẹ́yìn ìgbà táwọn olùkọ́ ti sẹ́kọ̀ọ́ fún àdìdì adẹ́s jáàpì rẹ̀ ìgbà àdìdì adẹ́s yìí ni mọ́sáájú tó ti pèrú tó tún kírun jẹ̀rẹ̀ mi bẹ́ẹ̀ mọ́sáájú kí òní lè mọ́. tọwọ́ bá kó àwọn ọ̀gá tó lè dá wàhálà alẹ́ lórí káwá sí òun ni bí àkọ́kọ́ yẹn kò ní padà sí àkókò òru ẹ bọ̀ bí àdó ọ̀dájú áfíríkà wọn lè máa kí ìdìsí àwọn kàti àwọn wà títí bẹ́ẹ̀ ni kò ní sàkókò bọ́gírì kò ní sísá kódà kò ní lẹ́yìn náà ni pé wọ́n á ní àkọ́kọ́ gẹ́gẹ́ ní táwọn dálé lórí padà wọ́n tún wá lọ fún àwọn àhàdìsì lórí ibi àtọ́ ọba máa ń bàjẹ́ mẹ́rin tẹ́lẹ̀ tó kẹ̀ wá bẹ́ẹ̀ wọ́n kọ́ ládàá ọba wọn bàjẹ́ mẹ́rin àwọn ibi kọ̀ǹtíṣàn ló fà lórí pé àárín náà àwọn olùwà náà kò yí tó kẹ̀ wọ́n balẹ̀ òní káwọn máa ti jàmá ni àti ọ̀rí náà wọ̀ mí tó máa sálà tó ti pé àti ìmọ̀ sálà fìlà fíyà tó ti ti tó ti pẹ́ náà àwọn olùmọ̀ kòkò lórí ẹ̀ ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ yẹn máa dó ní èyí tó bá ti pé yẹn rí ẹ̀ tó fi dìbò lẹ̀ dáadáa yẹn máa dó ní orí rẹ̀ wallahu ta'ala a'lam wa a'lam ọ̀sẹ̀ ẹ̀gbẹ́ méjèèjì lọ́lẹ́rì o wọ́n bá tura wọn lọ́gbà rẹ̀ wallahu ta'ala a'lam wa a'lam. àwọn ah, náà mo ti sọ wọ́n ti dálẹ̀ àdéhùn ah, àtijọ́ yín pápẹ́ ẹ̀ka àti báyìí ọlọ́wọ́n dání ṣùgbọ́n tó kẹ́ máa bájẹ̀ bẹ́ẹ̀ lọ dání torí wọlé tí bá ti kíjẹ̀ bẹ́ẹ̀ kejì èyí tó súnmọ́ ní pípọ̀ ìbá bájẹ̀ bẹ́ẹ̀ mọ́ ó sì lè padà dá wuyewuye lẹ́ẹ̀mọ́sálásí ìbọ̀wò yìí ni kéé kutí kéé ṣe sìnà ọ̀wọ́ tó kò tó lẹ̀ kí kó ṣe kóhùn tó ń bọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìgbà wọn kẹ káwọn yẹn sùn jí ni wọn kọ pé ló kórira kéé ṣe kẹkẹ wàhálà ọ̀padà sọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ sàkíyèsí àbálá yẹn lọ́wọ́ àlọ́ ẹja máa bá jẹ bẹ́ẹ̀ lọ́dà. Màríkù Sọláàtù lọ́wọ́ ká tó. Thank you ó ní mọ̀ ọ́ bò lé ní àkíyèsí ti bẹ́ẹ̀ ó sì lọ sẹ́yìn ìmọ̀mù tó bá dúró déédéé alhamdulilayi mọ́sálásí ti pọ̀ tó kọ́ lọ sẹ́yìn ìmọ̀mù tó kẹrẹ palẹ̀ lápẹẹrẹ ní ìsìn wọ́n já lùsùlẹ̀ tó dúró déédéé lèmọ́mù yìí ìmọ̀ ń sèkéde ọ̀ ìmọ̀ ń farun bọ̀ ìwọ́n tó kò tó lẹ̀ ètò ti dájọ́ ní pé kẹ́yìn náà padà máa jọ́ jẹ́jẹ́ lóòrùn gáì àbí wọ́n yìí tọ́bí tó lè máa fi kan àwọn ọmọ kéékèèké ọmọ kéékèèké ọmọ àti kọ̀ọ̀rọ̀ gáyà ẹ̀rẹ̀ ìwọ̀n pápákọ́lá ti rí èrò tí màá fún ìlànà ìta. bàbá ìfowópamọ́ ilé ẹ̀fọ́ máa tẹ ọ́sà ọmọ yìí bọ́ àárín kíni. ọ̀ pé kò kí ni lè mọ́ mu yìí náírà. àbí mọ́ mu yìí ìgbà tó ti pé tí wọ́n ti pẹ̀rú wọ́n ti pẹ̀rú. ọmọ sáré fún síjà kan ọba sálẹ̀ mo sáré kíákíá ọba bọ́ wájú. ìgbà wọn tó parí ìrù ọ̀rẹ́ kò jí ìmọ̀ wù yẹn yá bọ̀rọ̀ bó dé ìsìn yẹn lè wálé mọ́ mú mi tí wọ́n bá dé ìwé ìrún ẹ lálàbí àlẹ́ yìí rẹ wọ́n lè wálé mọ́ mú mi ẹjọ́ àlọ́tò lẹ́yìn rẹ tó ṣùgbọ́n wọ́n wá sọ pé wọ́n parí ìwé wọ́n sì máa bọ́ mọ́sálásí fitna ni ọba àgálẹ̀ ìgbà yẹn asọ́ra pé kò dé kọ́pọ̀ kọ́ lọ wò mí lọ kí o tọ́lá ti padà béèrè bẹ́ẹ̀ àbá ìwọ ẹ máa ń fi gbáyà ọmọge àdúgbò sílẹ̀ ẹsẹ̀ yìí lẹ́sẹ̀ ní ọ ẹsẹ̀ bíi ti fẹ́ tó lẹ́yìn rẹ̀ ìfẹ́ kọ́ ya kò kí kúrò kẹ́tíkẹ́tì bẹ́ẹ̀ ìyọ́n là wọlé àbí bẹ́ẹ̀ kọ́ àkájì oògùn àwọn fúdi ẹ̀ máa ń dì sí ẹrú dẹ́ni nínú tèmi ojú sí ẹ̀sùn tó kú sọ bá bá ẹ̀sùn kí ni mo rí tẹ̀sùbá gbogbo àwọn èèyàn yóò wí tó bá dé ah, àbí àti ọba àti ọlọ́tún tó bá rẹ̀ lórí jù. a sọ̀bọ̀rọ̀ àlùwòye bọ̀ ọ́ lọ nígbà tó ti dá akọ rẹ̀ kì wá sí tó tẹ̀ ya ọ̀fẹ́ sí ìyàwó lọ́tún la gbogbo yẹ ẹ wá bá mi jẹun tẹ ọ̀wọ́n lọ pé gbogbo ya ọba tó wà ní ṣùgbọ́n wọ́n ìgbà tó wọ́n á gbé káàdì tó pè yẹ owó de ìyàwó ó ti di ẹ̀rẹ̀. ìjẹ́bi yẹn lọ́jọ́ rẹ̀ yẹ kí esi dẹ́dẹ́ ló ń jẹ àti sọ́bọ̀rọ̀ ìgbẹ́ ọwọ́ ká jẹ́ àìrọ̀ tó kì í ti dẹ́dẹ́ tó kọ́ jẹ́ yẹn mú bá sọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت